محمد رسول الله وعلى اله وصحبه وسلم تسليما كثيرا أنتم ولهم أنتم ولهم أكيد أشهر الله láti wà níbi tí sẹ́mínà wa léde tí a fi ṣe ìgbẹ̀yìn àṣekágbá ẹ̀sìn gàrẹ̀ àṣekágbá tí a fi lọ sí maka lọ́wọ́ ọba tó ṣe ń lọ́rọ̀ fún wa eléyìí náà ní sẹ́mínà iléeṣẹ́ property travel èyí tí a fẹ́ fọ́ra wa ní bá a ṣe ń ṣe hajj àti umra àti hajj láti ìbẹ̀rẹ̀ dé òkun àákọ̀kọ́ra wa náà àwọn ṣe é wa tán bá ṣe wá kọ́ wa ká máa bá lọ lágbára ọlọ́run òsì bá ṣe lè kọ́ wa tó tàbá tún débẹ̀ á ti kọ́ wa sí tàbá tún ṣe wà lọ́nà á tún máa kọ́ra wa tàbá tún fẹ́ ṣe náà á tún jọ ṣe náà débi pé gbogbo wa ó fi ṣe àṣeyọrí lágbára ọlọ́run abẹ́ ọlọ́run bá gbogbo àwọn tá à ń lọ kọ́lọ́wọ́n bá kó jẹ́ padà láyọ̀ àtàláfíà kọ́lọ́wọ́n bá kó jẹ́ padà láyọ̀ àtàláfíà àìṣàlá èyí tá àkọ́kọ́ ṣe ní ìsinmi náà ni pé àwọn ṣẹ́fù wa àtọ̀lá àní ìjẹ̀bọ̀dá kọ́lọ́wọ́n bá kó bá jẹ́ kárí wọn pẹ́lú ìdájà wọ́n ṣe wá fún wa wọ́n ti sọ ọ̀rọ̀ hajj fún wa bá a ṣe ń ṣe láti bẹ̀rẹ̀ lókè tọ́ bá wá ṣe tán á wà aláwọn commission yìí eléyìí tó pàdé ìmọ̀ ìrìn àjò wa báwo láṣe kí láṣe àwọn ọ̀pọ̀tá àdínú dání àtàwọn ọ̀pọ̀tá àdínú dání gbogbo ẹ̀ láàpọ̀tẹ́ ní ilé gbọ́nìkì kí á tẹ́kí lépo kí á farabalẹ̀ ká pọ̀ dáadáa ọlọ́run ọba yóò ṣe nínú ọ̀rọ̀ fún wa èyí tí mo bàbá sọ fún pápá tó bẹ̀rẹ̀ pé ọ̀rọ̀ hajj èèyàn máa ń pọ̀ ní o ẹjẹ́ atẹ́kí o kì í ṣe pé nígbà tí mo ti kọ́ pé kí n pé èèyàn lè kọ́ a lè kọ́ra wa lọ́wọ́ kí a ń tẹ́wọ́ ṣèlú wọ́n ti ẹ̀kú kọ́ wa lọ́wọ́ nígbà míì a máa ń ṣe tàwáfù báyìí a lè jọ pé mẹ́wàá ká fi bẹ̀rẹ̀ tẹ́ẹ̀bà fi parí ó lè jẹ́ ìlé ìjìnlẹ̀ ìrànlẹ́ so tó bá ti wá kù wọ nìkan bí yóò bá ti máa sọ ẹ̀hẹ́n ó dèrò ara rẹ̀ pariwo pé à ah, wọ́n kú ti kọ́ mi náà ẹgbẹ́ ìdọ́kú ní tọ́jú ṣe lè kọ́lọ̀ ọmọ kò ṣe rọrùn kọ́lọ̀ ọmọ kò já gbọ́ lágbọ́ ní sọ́lọ́mọ ní kò Thank you alhamdulillah salatu wasalam ala rasulillah wa ala alihi wa sahbihi wa ala assalamu alaikum wa rahmatullahi wa barakatuh wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh nítorí agbìyànjú àti àjọ àjọ ọlọ́run ọba ọlọ́run bá ṣe sí ní rọ́ọ̀mù ní gbogbo ìnáwó tó ní ọba mi kò ṣe pé hajj náà ta ọba ṣe pé hajj ẹwà ọdún gbà kò ṣe ní ọ̀hún fún wa ní ṣíṣe ọlọ́pàá sì gbà lọ́wọ́ wa gbogbo orin lọ́nà ọba mi hajj ṣe bẹ́ẹ̀ dà tó bá ṣe ọlọ́pàá tó kò ṣe kò ṣe fún wa lórí ayé àtìkọ́ wá sí hajj wa ẹni hajj mọ̀gbọ́rọ́ hajj mọ̀gbọ́rọ́ ni hajj lẹ́yìn ṣe tọ́lọ́ ọlọ́pàá gbà ọlọ́pàá hajj wà lára nínú àwọn fúlàní islam àmọ́ kẹta ti ṣe fún un kílà ní lóòótọ́ àmọ́ tó bá lágbára owó àlàáfíà àgbà ọ̀fẹ́ àárín ìtura àti ìtàlọ́nà àgbà ẹ̀rọ ọ̀fẹ́ ka mọ̀rẹ́ tó wà fún hajj ànábì ní alọ́kọ́mọ́rọ́ tó ilẹ̀ ọmọrọ́ ọmọrọ́ kàfẹ́ yẹn ṣe èèyàn ti á fún táyà ìṣẹ̀lẹ̀ tó ṣe ní táyà ìṣẹ̀lẹ̀ láàrin ọmọrọ́ kàfẹ́ yẹn ṣe tẹ́yà tó ṣe kejì kàfàrà tó lé wọn àbẹ̀yẹ̀ lọ ọlọ́run ló lò ní sábà pé kó fi hajj kéèyàn ṣe wú ẹbọlọ ṣe ní kéèyàn ṣe tẹ́yàn tẹ́ lára bí bẹ́ẹ̀ lẹ́yìn dada òun dàda òun bí kàjọ kò lẹ́sàn kankan kò jẹ́ náà ẹ̀dá kò lọ lọ wàhálà pọ̀ lóòótọ́ láti rówó wàhálà ti pọ̀ pé yóò fara ṣe hajj wà lára àbádà pé owó àtàrà wọn fi ṣe é ẹ̀dá kò já gbé yẹn kálá yẹn dáadáa ọlọ́pọ̀ ṣe ní hajj mọ̀ fún wa. tẹ̀wárí àpò fún báyìí jẹ́nà náà ọlọ́mọ wa ń fi hajj náà ṣe oríire ayé mú ọba ti débẹ̀ ẹ́ bàbá ọlọ́mọ ẹ̀dá gbogbo sábà ṣe ẹ̀mọ́jà bá ti jẹun ẹlẹ́wọ̀ ọba ti tọrọ àjẹnà náà tọrọ fún ọlọ́mọ bá kó bá wa lé lọ́dọ̀ ẹ̀ ó wa lẹ́nu gbogbo wa ẹ̀já sọ̀rọ̀ ẹ má ti já fojú kéré wo ẹni orí kankan ẹ má já fojú kéré wo nǹkan tó ti bá ti gbà ọlọ́run kò mú bá sọ hajj lágbára o ọ̀la ní ẹ̀ bá ti délé kí ẹ̀ má fojú kéré wo nǹkan tó kàn sọ́wọ́ ẹ̀jẹ̀ nǹkan ilé ńlá ńlá àwọn àwọn ẹ̀kú ṣe pé ìtàn pàṣẹ àwọn olùdókòwò ti ẹ̀ mọ̀jọ́ làkọ́kọ́ ọkùnrin àbẹ̀rẹ̀ ìdí ọmọ ní ìṣù èèyàn máa ń ní ìyàwó bá bínú lẹ́nu ìgbà kájọ ní ìṣù ní hajj ọlọ́sẹ̀ kọ̀wá ní bá ń sọ fọlọ́ bẹ̀ pé ọlọ́kọ̀ kẹ̀kí sù ọlọ́sẹ̀ fún ìlà náà ọlọ́mọ ní ìṣù rárá ọdọọlọ nígbà kan lé kò burú lé wọn. òwú ìbínú lọ́kàn fi sọ pé apákòkò ah, yìí ayé yìí jẹ ọlọ́mọ fún rẹ̀ jẹ gbogbo tábà bí rẹ̀ dákòókò jẹ́ oore fara wa orí fáwọn tó fẹ́ràn wa orí fáwọn tó jábọ̀ òbí wa orí tó jábọ̀ ọkọ rẹ̀ wa bá a bá bínú táwọn pé kàtàrí rẹ̀ dùn ní ká mọ́ èpè rẹ̀ lẹ̀ ẹ́ bá ìlú tẹ̀sí àbíbi mákàmọ̀ wáyé ẹ́ téèyàn ó wí sẹ́ńtẹ́ ìbámu tí wọ́n bá bẹ̀yàn lórí lẹ́yìn ẹ̀ téèyàn ó gbá ẹ̀dá kọ́tẹ́ àṣepé o ọlọ́run kò fẹ́ ẹ̀sìn sàmẹ́díkà làwọn fẹ́ lọ́sọ̀rọ̀ wà pé ẹni tó bá ṣe hajj tó wá jẹ́ hajj yìí kò sọ̀sọ́kùsọ̀ kò ṣeṣekúṣe ẹ́ kò sọ àlùfàṣà kò sí mọ́bìnrin kò sí gbogbo kọ́tọ́lọ̀ bá dá má ṣe dẹ́ kò sí wá kò kí ilẹ̀ bọ́lọ̀ bá gba hajj rẹ̀ ta ara òde bọ́lọ̀ oṣù fi rọ́jà àyẹ̀wò rẹ̀ tó kù yóò gbé padà gẹ́gẹ́ bí jọ́sí ààrẹ tí ò lẹ́sẹ̀ kàtà lọ. Ìdá àwọn èèyàn kan máa ń ṣe bí kó lè ní pàtàkì àwọn ẹgbẹ́ ti sálàyé nínú ẹ̀rí pé nǹkan tí a lè ṣe tán yóò ṣe ọjọ́ làwọn èèyàn kan wò gbogbo ọjọ́ tẹ́lá ìfún lọ hajj bí gbogbo ọjọ́ tí wọ́n fi ṣe hajj o nísìnyí báyìí ní ibi tẹ̀tẹ̀lọ́ ìjọ mélòó ni ọtún jọra seventeen days bọ̀dé ẹni gbogbo seventeen days yẹn gbogbo ọjọ́ tẹ́ẹ̀tì ìṣẹ́ bẹ́ẹ̀ ẹ́ kò tọ́sẹ̀ fún àmọ́ pèpè táìmù tẹ́ ṣe ó gbọ́dọ̀ tó ẹ̀ olóògùn àkẹ́kọ̀ọ́ ọgbọ́jọ́ yìí kí ló gbogbo seventeen days lẹ́nu jẹ ọ̀pọ̀ àwọn ọjọ́ mẹ́lẹ̀ tó kéde báwa náà ti wà nínú ilẹ̀ lẹ́nu ìlú náà aṣọ ní tẹ́wọ̀ náà tó kápá kì í kàtà lẹ́rù bàyàn bẹ́ẹ̀ kí kàtà tó mọ̀ kẹ́yẹ̀ sí pé àkọ́kọ́ olùgbé dákùtù lọ́lọ́ káwọn táwọn ìgbà yìí ọlọ́run bá sọ̀rọ̀ fàájì mọ̀tọ̀ bá pé àní lásìkò máa ń sọ gbogbo ẹ̀ súrọ́tò ìbámọ́rọ̀ láti kúra chapter two láti bí àyà one ninety six àyà two oh three one ninety six di àyà two oh three kúra chapter two verse one ninety six to two oh three àwọn àyà hajj nù àwọn àyà nínú abẹ́ kò dákun mo fẹ́ kí gbogbo wa káwa náà ká mọ̀ nípa àyà yìí bàbá di kálábà yìí káwọ́ òyìnbó ẹ̀ bàbá òyìnbó káwá yorùbá ẹ̀ kákàtà ní information yẹn lọ́wọ́ tó dàbí ó mọ̀ wúlò fún wa jọ́ bá ní sàlàyé àwọn kankan mi fún wa kó o oh, àyà tí mo kà yóò lọ́jọ́ wí torí àsìkò káwọn fọ̀ ká ilé ẹ̀kọ́ àti practical ní ìta bẹ́ẹ̀ sọ̀rọ̀ yóò jẹ́ alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ẹni hajj ká fẹ́ ṣe báwọn ká ń lọ láti gbà bàbá ti gbéra báyìí àwọ̀ plane ẹ̀ ọmọrọ̀ láti kọ́ lọ sí ẹ̀ ọmọrọ̀ àwọn akafẹ́ gbéra láti lùdù tí wá báyìí àwọn akagbéra láti Áfíríkà àbá akagbéra láti Yúróòpù ni àwọn irú hajj báwọn ṣe hajj fún ọkọ ṣe ọmọrọ̀ kan kó ṣe hajj tó báyìí ṣe ń lọ yìí yìí ọmọ alọ́kẹ́ tó lọ sí ẹ bá ti ṣe ká níjọ́ ọkọ̀ sí ìgbé méjì ọba ti di mọ́ta gbogbo múra pátápátá ó fẹ̀ wá pẹ́ yẹn ó pẹ́ ju pátápátá kiri àwọn ó pẹ́ ju o ẹ ìyẹn ló ti láàrin tu àwọn ẹ bá ti ṣe ká báyìí aṣọ ara mi kò tẹ̀wọ̀ ẹ kọ́ ni gbogbo kàtàlẹ́ ẹ̀ lè ṣe ẹ mọ̀ sí ẹ wọ̀ wá aṣọ tẹ̀wọ̀ yìí ẹ wàá wà bẹ́ẹ̀ títí títí títí tí ó fi ìjọ kẹjọ òní ìjà olú padà lọ yìí oṣù mẹ́ta ọjọ́ kejì padà lọ. ẹ ọ̀bọ̀yà kì í sọ bí ó fẹ́ǹsì àti ẹ̀rí àti wàá nínú padà fẹ́ǹsì àkọ́kọ́ òkú ìjọ mẹ́wàá tó sùn ojú ọ̀run ṣe padà padà lẹ́yìn tó sùn rẹ̀ kọ́kọ́ kọ́kọ́ nínú oṣù ìgbà òkú tẹ́ńdì maximum yìí o lè má jẹ ẹsẹ o lè má fi tẹ ẹsẹ nàkàdé maximum ten days ẹ wá wò ó nìkan nínú ten days yẹn today is uh, eighteen abẹ́gbéra ní twenty seven àbí kìlómítì ó mi wí pé ìbára ìwé parí àti káàkiri bí fourth day of the hijab tọ̀ ó mi tá a bá gbéra ní twenty seven yẹn tá a lè dé mọ́kà twenty seven káwọn pàṣẹ mẹ́ta twenty eight káwọn pé jọ́ yẹn náà láti ọmọlá káàbà ṣe ó mìíràn wípé a sì ní bíi jọ́ méje àbí jọ́ mẹ́fà láti wà sọlé táàbí ṣe kankan ju pé a kàn ṣe tọ̀wá fún lọ ní tọ̀wá fún tó wù wá tí kò ní ṣe ìjọ yìí mákàtà lè ẹgbẹ́ oríṣẹ́ àtọ́lé ẹgbẹ́ náà ẹ́ tó fún bí ìjọ méje bá ń fẹ́ fún gbogbo kata àwọn àti ilé náà inú òde fọ́nà bẹ́ẹ̀ bá mú ìyàwó rẹ̀ lọ́lé súnmọ́ tó bá di oṣù tí ojú kele kejìlá tó bá di jọ kẹjọ rẹ̀ lẹ́yìn ìgbà tẹ pọfọ́sọ̀ kalẹ́ mẹ́tẹ́ tí ó múra tán ìjọ kẹjọ lẹ́yìn tí ìtumọ̀ ẹni pé lẹ́yìn bá dé gbogbo àwọn tó ti jẹ́ hajj kalẹ̀ ìfọ̀ yín bá ti láti lọ sí mọ́kàlá yìí báyìí láti lọ́mọ́ báyìí gbogbo táwọn ti bí ẹ̀yìn náà ti wà láwọn ti wà gbogbo táwọn ti dé láwọn náà ti kì í ṣe pé wọ́n wà ní fọ́ọ̀mù hajj gbọ̀ngàn wọ́n kàn wà ní mọ́kàlá. tó mò ń fẹsọ eléyìí sódà fọ́ọ̀mù afilé balẹ̀ pé kì í ṣe gbogbo ọjọ́ táwọn èèyàn ń ṣiṣẹ́ lẹ́yìn bá ti débẹ̀ sọ́tẹ̀ parí wọn bá ìfẹ́ bàbá ara mi kalẹ̀ gbogbo bá ti ń ṣe yìí ẹ̀rọ ẹ̀rọ aṣọ ní ẹ̀rọ gíláàsì ní ẹ̀kùn ní ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ kan ẹ̀jẹ̀ nílé. so bàbá ti ti gbéra kakọ́kọ́ the first plan of kakọ́ pé nǹkan ṣe ń pè láti ìyàfẹ́sẹ̀ hajj o òun ká ní gbogbo gbogbo ẹ̀ṣẹ̀ téèyàn bá ti ṣe tẹ́lẹ̀ bá ti wọlọ́ọ̀ wọ́n tó ṣe náà nínú àjò gbogbo ẹ̀ṣẹ̀ tí wọ́n bá ti ṣe ọ̀tá òkú bá ṣàkórí ní ìbò nílẹ̀ gbogbo àwọn nǹkan téèyàn náà bá mọ̀ tó bá jẹ́ tẹ̀ lùmí ẹ́ tó jẹ́ tẹ̀ lùmí tí iṣẹ́ ìtọ́ ní ẹ̀ka mi ti dà padà àti kí àtúnlẹ̀ṣẹ̀ lẹ́yìn rẹ̀ náà bá òkú ó mọ́ dẹ̀yìn kéèyàn gbìyànjú tó bá lóbi ó wá lọ́nà àwọn òbí gbogbo ilé ìyá tó ti fẹ́ pé ó ṣe wípé èèyàn gbàdé bá lọ síbẹ̀ pọ̀ o èèyàn ti ti fẹ́ àìpọ́lọ̀ ó wá lọ́nà àwọn òbí àwọn ẹbí rẹ̀ náà gbọ́ tó bá ti láti jọ tó bá ti jẹ lọ́wọ́ kó wá lọ́nà ó má fi gbé ẹrù bọ́ọ̀lù tí ìhàn kan bẹ láàrin wọn náà then owó tí wọ́n fẹ́ lọ sí hajj àbíṣẹ́ tí yẹn bá ṣe pé gbogbo wọn bí yẹn bá lọ sí hajj náà kọ́ gbogbo yẹn pé àwọn èèyàn rí kó bá tó ń bẹ láwọn wọn máa ìrántí ọlọ́run ó sì máa kà ó lè yẹ láti ṣe dáadáa bẹ́ẹ̀ náà tó bẹ́ẹ̀ yẹn bá ti wá lọ́ba ti wá ṣe hajj tàbí lọ́ọ́ ní ṣe ẹ mọ̀ sọ fún ọmọra ni a kọ̀kọ́ ṣe wẹ́ẹ́dì ti ń gbé kàwọn pọ́ìntì ìdí gbogbo sẹ́ láti pátápátá gbèta àwọn tàbí Saudi Arabia ní maka wa bí tabako maka kan ó tó kó wa lọ sí mọ̀tì á lọ sí sí masalasi ànábi sọlá lọ sẹlẹ bàbá yìí nípa sí ànábi sàrí ànábi náà wà pé asala nkalu asala nkalu asala nkalu bàbá tó yíyan sọ́nà kó wa lọ pé bọ̀ àwọn sàbí ànábi yìí kan tí wọ́n ti rìn nípa pé asala nkalu àtúnlá àwọn ìtàkà òhùdù ní ogun tán òhùdù ní alọ́sọ̀kùn bá gbogbo àwọn ìtàn ṣe ń mọ̀ dínà kò sí lára fẹ́ hajj kíkà fún mẹ́rin sábà lọ kò bá débẹ̀ ní ọ̀fẹ́ ní adé àjò rẹ̀ pé ṣùgbọ́n gbàtọ́ pé irú òní yìí pẹ̀lú owó ìpẹ̀lú gbogbo yìí àfihàn ṣe papọ̀ gbogbo tá a fẹ́ ṣe lọ́wọ́ mọ́rọ́ àti hajj maka náà lọ parí sí maka àti ẹ àwọn plate láti ṣiṣẹ́ wa maka Mina Arafa Muzdalifa àwọn àyè bí láti ṣe wa maka láti ṣe ìmúra gbogbo ìmúra ọ̀pọ̀lọpọ̀ láti ṣe láti ìmúra ọ̀pọ̀já mọ́ta gbogbo ìta fọ́fẹ́ lọ sí ìta bá ti dé arábìnrin gbogbo táàgì ọjà mọ́ta tọ̀ pọ̀ tó bá kàn ṣe hajj a wà lọ fún ọjọ́ kẹjọ tó fi já láti mọ́kà láti mú lọ sí mi náà ọjọ́ kẹjọ tàbá ti dé mi náà a sùn mi náà láti mi náà ọjọ́ kẹfà ọjọ́ kejì ọjọ́ àbá a mú kù láti mi náà ẹ tàbá ní arábà tán tó rò bá ti wọ̀ àtàdúrà tó mú ká ṣe tán àkókò síbi kàkà ń pè ní mùsàlùfà ibẹ̀ yẹn lásùn sàkómọ gbé níjọ́ kẹjọ àtúnmẹ̀ta àmúkù láàárọ̀ jọ kẹta lọ́kẹ́ arafa àdínú arafa ẹ́ tó tó bá ti dìrọ̀lẹ́ àmúkù àmúkù lọ sí àyè láti lọ mùsàlùfà ibẹ̀ yẹn náà sàdúrà bẹ́ẹ̀ náà ni ọ̀tọ́ bá ti sàkójọ kẹta tá a jọ àràfà nù tó bá ti dàárọ̀ padà àpàdà sí mẹ́ta. tó gbé èrè wa báyìí Mẹ́kà Mínà Arafa ẹ́ Muzdalifa Mínà so apàtà sí Mínà Mínà láti láti apa, Mínà láti so àwọn àníyàn Mẹ́kà Mina, láti Mina, Arafa láti Arafa Muzdalifa láti Muzdalifa padà sí so mùsàgbàlẹ̀ yóò kà lójú ọ̀nà tí bá lọ sí mi bọ́lá ọ̀rọ̀ bá ti ṣe ọ̀rọ̀ hajj ó sí lọ́nà tí ó fi rọrùn pé nǹkan tẹ́ bá ti nẹ́ ẹ̀ sì tún máa bẹ̀ ẹ̀kọ́ sí ẹ́ nítorí ẹ̀kọ́ tó bá kà nẹ́ ẹ̀ sì máa bẹ̀ nǹfà kẹrin tó fà á tó fi ṣe pé àá ti lọ sí mi náà jọ kẹjọ gan orí ká fi máa rà bá ni because láàrin maka sínú Mina is about kìlómítà seventy kìlómítà lọ́sọ̀ ẹ́ but láti Mina sí Arafa ẹ́ so láti maka sí Arafa fẹ́ twenty kìlómítà so but láti Mina sí Arafa bíbẹ̀ yìí sọ ni ha so Arafa gangan ni kẹ́ hajj wa kọ́ka tó súnmọ́ bẹ́ẹ̀ ẹ́ àtúwà lọ sọ àwọn àyè yẹn ẹ padà máa gbọ́ wọ́n dẹ̀ ti gbogbo táìpọ̀ náà sílẹ̀ onídìíkẹ́ ha ẹ́ onídìíkẹ́ máa gbogbo lábá ti sọ yìí ẹ̀ ní ìdẹ̀tú bẹ̀ náà lẹ́ẹ̀rì àkàn sọ fún kákàtà ìwà àgbẹ̀ tábà ti rí lókè ibi yìí tọ̀ ẹ wá rí ṣe bá àgbẹ̀ sọ yìí àyè ibi táwà lọ tábà dé pé ẹnìbọ̀ tó bá fẹ́ wọ mọ́kà ó láwọn àyè ọ̀pọ̀ọ̀pọ̀ tó wọ mọ́kà dìpẹ́ǹdì lórí bí èèyàn bá ti ń bọ̀ wá àwa sábà ń bọ̀ wá láti áfíríkà àwọn tó ń bọ̀ wá láti kéjì àwọn tó ń bọ̀ wá láti syria àwọn tó ń bọ̀ wá láti ìlú òyìnbó tó bá ṣe ibi wọn bá fẹsẹ̀ rìn ní ẹ wọn fẹsẹ̀ rìn àbí sábà gùn kan ààyè ibi tí ó ti wọ mọ́ká wọn ò fẹ́ ká kọjá ààyè yẹn ká tó gbé àbára hmm? bá òun lọ mọ́ka òun fẹ́ lọ sí òmúra ok preparation fún múra yìí state tó wà tó fi sí òmúra yìí àyè kan bẹ tó gbọdọ̀ kọjá tó fi wà fún ara àti tó fi gbogbo sí. àyè yẹn easy láti identify fẹ́ tó pé ó rìn lọ nígbà tó máa ń rìn lọ sí hajj abẹ́ tó bá gùn. mo fẹ́ sílẹ̀ gbé flight báwa bá gbé fúlẹ̀ látọ̀dọ̀ tí wọ́n ń bà ilé ṣe yìí ibi tí ẹ̀kọ́ sáàtọ̀ kalẹ̀ ṣe jídà eh, eh, ní àwọn ọmọ ìgbé ní mọ́ta àtẹ́jọ́ jídà tẹ́lẹ̀ bá ti sọ kalẹ̀ ní ẹ̀kọ́ jídà yìí àti kọjá yìí bá àpèdá pléèdì ló pé ẹ ibi tó yẹ ká ti gbé ọ̀yẹ́fẹ́ ọ̀yẹ́fẹ́ àgbọ̀dọ̀ kọjá ìtọ́ka ti gbàgbé pé flight ni à ń gbé láti kọjá òṣìṣẹ́ dágbó gbígbé èsì àgbó kọjá airport rẹ̀ so ìyẹn ni ó necessitate pé torí ká má fi kọjá stop over wa tá a bá ti ní ní tọ́kùn ibẹ̀ láti wẹ̀ láti gbàgbára mi ẹgbọ́n láyé mi òun ni ó fẹ́ nẹfẹsitéèkì pé tọ́kì ni ẹ ìwà fara ní ìfẹ́ wọ̀ torí pé tẹ́ẹ̀ bá ti wọ̀ bẹ́ẹ̀ ẹ kọjá tó yẹ kẹ́ ti wọ̀ bẹ́ẹ̀ bá ti ṣe bẹ́ẹ̀ tó kọjá ẹ̀ lóòótọ́ o èèyàn bá làbí kó tó kọjá ẹ̀ ó ní hajj mo fi kọjá náà jẹ kó tó kọjá ẹ̀ yóò kẹ̀kẹ́ ọ̀sán méjì lónìí ó ti dé jídà tó ẹ̀ṣẹ̀ wá sí mọ́tò padà ó lọ bẹ̀rẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ ní ọ̀rọ̀ ti tó bá tó wá padà sílẹ̀ yóò gbà lè fi ara mi padà àmọ́ bó ṣe ṣéun àwọn àbá àwọn àmójútó tí yóò pẹ̀rẹ̀ àdúgbò ní gbọ́nà pẹ̀lú tó dá ìnáwó ńlá fún òfin ìmọ̀tẹ̀ká yàtọ̀ gbogbo bẹ̀rẹ̀ àwa gbé ara mi wá láti lè kọ́kọ́ àti abájí ní mo fẹ́ gbọ́ mi ẹ́ tòun ní pé ọ́kì làgbègbè táàbí wí láti lè gbé àbẹ ọjà ní ọ́ ìbọn sábà tó lè dé jíjá àti bẹ́ẹ̀ so can no information so sábà lábẹ́ gbé náà pè ní ara ẹ̀gbọ́n sábà wọn náà lábẹ́ yára mi ẹ̀gbọ́n jíjá ara mi kì í ṣe aṣọ tá a wọ̀ yẹn ni wọ́n ń pè lára àjò èso ní ìṣòro ẹ gbọ́ kì í sòwò òun náà wà lára àkànṣe tó bàbá ti wá dé irú káfẹ́ ìlà òkè àdétọ́tọ̀ aṣọ ilé wa tá a àpò àti ara mi wà lọ àwẹ̀ nọ̀málì ẹ̀ bàbá wẹ̀ tọ́ bá a ti mọ wẹ̀wẹ̀ jẹ́ alábàáyé láti irú ẹ̀ táwọn ẹ̀sọ́ jẹ́nà báyìí ṣe máa wá mo lé ara ẹgbọ́ ẹ bàbá wa ah, ti yá wa kìí ṣe kẹta wọn fún ah àwọn ìlànà ṣe yàtọ̀ sọ ní ìṣèwé jẹ́nà bá tàbí ọdún bẹ̀tẹ́lẹ̀ tí ó fẹ̀ kan díẹ̀ tẹ́lẹ̀ ní máa ń ṣe lóhùn ṣùgbọ́n èdè ṣọ́ èdè very concise ìsọ̀ náà fi jẹ́nà bá fún mi ní ti báyìí tó fẹ́ láti mọ̀ pé ẹsẹ̀ wẹ̀wẹ̀ kan fún ìfọ̀mù àti ara mi ló fẹ́ mú yín wẹ̀wẹ̀ fún pé ẹni lọ́nà sá wọn ti láwọ́ ẹ̀wẹ̀ kan ìwé àràbíà ìwé yìí ẹ ẹ kàn mí sọ wípé ẹ sàlùwà ẹ ẹ wá dàbí sí gbogbo ara yìí pẹ̀lú gbogbo ara ẹ ẹ bá ọ̀rọ̀ àgbà ẹ bá ti ṣe tán ẹ ti rẹ̀ jẹ́ náà kò sí nǹkan kan tẹ́lẹ̀ o kò sí nǹkan kan lóòótọ́ ó ní títẹ̀sẹ̀ báyà kásìbáyà kásìbáyà ṣùgbọ́n kò kéé fúláṣì ìwẹ̀ jẹ́nàbà gata àwọn ẹ̀lẹ́ gan kọ̀díṣàn kéjì náà ti jẹ́ kó jẹ́ yẹ̀wẹ̀ jẹ́nàbà pé àníyàn pé orí kọ́kọ́ sí kaba ìfẹ́ ti wẹ̀wẹ̀ yìí àti pé kó mi dé ìgbà so tẹ́ẹ̀bá ti rí kàtà báyìí bá ti rí tẹ́ẹ̀bá ti ẹ̀lú ẹ̀kàtàwò òwe sọ obìnrin ẹ̀fẹ́ wẹ̀wẹ̀ ìwẹ̀ yóò pẹ̀lú àníyàn pa fẹ́ gbé ara òní ẹ̀dá bí ti gbogbo gbogbo àti wọ́n máa bẹ̀ jẹ́ wẹ̀wẹ̀ yìí ẹ̀kàdá àníyàn ẹ̀ ní ọ̀sọ̀ ìjànàbá ní ọ̀sọ̀ ní fún ìwẹ̀ tẹ̀wẹ̀wẹ̀ tòkè ẹgbẹ́ ọ̀sẹ̀ máa wá wí káàkiri pé wọ́n ní kíní kan láwa wí wọ́n ní yóò wá lọ apọ̀tọ̀ yóò wá lápọ̀tọ̀ ní ìjẹ́ jẹ́nàbà náà so ìlú wẹ̀yẹ̀ lẹ́wẹ̀ tẹ́ bá ti wẹ̀ tán tẹ́ ẹ̀ ń sọ̀tún bá kí ló bàtà ti ní kí èèyàn ló tẹ̀sí òun rí pé tẹ́ ẹ bá ti wà nínú iṣẹ́ ọmọra ẹ̀ẹ́dẹ́ ló tẹ̀sí ẹ̀ẹ́dẹ́ ló tẹ̀sí ní ìsètò ọmọra ní ìsètò àti so kéèyàn lò kalẹ̀ gbogbo náà yóò láti yàn fún iṣẹ́ yẹn ni wọ́n fi ní kálukú yìí ti kú láti ẹ́ẹ̀kọ́dì tó bá ní ìdìgbẹ́wò pé òun ní láti gé ìkànnà òun láti mú bí òun kó ti ṣe ẹ́ before kẹtù kéde pé kùnrin kùnrin ọ̀fẹ́ tó dé tọ́kì irú wa bá ti kú bí gbogbo ọ̀fẹ́ tẹ́lẹ̀ lẹ́bàá lọ nídìí o ẹni bọ̀ tó wà fún ọba dé ní ìfẹ́ ní six kéèyàn ti gbélé ìfẹ́ àti ẹni òfẹ́ kan ní sí kò ní sí ní ìdìbòyàn kéèyàn ó fẹ́ fẹ́ fi jẹun àbó fẹ́ fi dé nìkan lára rẹ̀ àbó fẹ́ bí kan náà ẹ́ gbogbo ní ẹ̀bá fẹ́ mú lára kéèyàn ti so èyí ló lọ fi ń dá bọ́kùnrin ó ṣe ṣe bẹ́ẹ̀ obìnrin náà ṣe bẹ́ẹ̀ kọ́dọ̀ obìnrin tí ń ti mẹ́ńtì náà wẹ̀wẹ̀ ni ẹ̀gbọ́n obìnrin tí ń ti mẹ́ńtì òun náà wẹ̀wẹ̀ láàtọ̀ yìí tó jẹ́ wẹ̀ ara ìwé ìfara wọn jọ́sà àti sọ náà bọ́kùnrin náà kọ́ ìwé obìnrin náà títọ̀ mẹ́wàá tá ìwé ṣọ̀tò gbogbo tó wù ara èèyàn sì di ara rẹ̀ láì ẹ̀ tán èèyàn wà wọ aṣọ káàkiri aṣọ òwò ni ìdájọ́ aṣọ ìyàtọ̀ ọkùnrin àti obìnrin fún ọkùnrin wọn ò aláwọ̀ wà tá a bá fẹ́ ṣe ọmọra ti hajj àfẹ́ wọlé ká wọ irú aṣọ káwọn ọ̀sùnmọ́lẹ̀ àlọ́ àwọn aṣọ káàkiri gbọdọ̀ wọ̀ mọ́ òun ni àwọn aṣọ tó ṣe wípé wọ́n rán ní déédéé orílẹ̀ wa tọ́lá gbogbo aṣọ káwọn ọ̀sùnmọ́lẹ̀ wọ́n ti rán ele tí wọ́n ní ibi tí máa kúrí sí wọ́n bá yẹ síbẹ̀ wọ́n bá yọ ọwọ́ síbẹ̀ ẹ́ wọ́n bá yẹ tòkòtò mi wọ́n fi dín tẹ̀tẹ̀ sí ọ̀sẹ̀ síbẹ̀ irú àwọn akọrin àjẹ yóò fi jẹ́ irú plane of life bí ìró ẹ̀gbọ́n ká ní ìró méjì ọ̀fun jẹ tọ́ ọ̀fun jẹ ti tó wà tó kọ́ bàtà òun làwọn bàbá wọn sọ wípé ká máa wọ aṣọ tán kò gbóná èyí sì tún máa mú sí ilé ilé ìnáwó gbóná kan jọ láwọn náà ká má wọ aṣọ tó ṣe wípé wọ́n rán ní dédé orí ẹ́ ká má tó ṣe wípé wọ́n rán ní dédé orí so náà tẹwàá sọ yìí kò sí fọ́múlà kàkàtà ṣe ń gbé afẹ́sì kan kọ́fà ìsàlẹ̀ a sì kan sí gínú kọ́kàn kọ́fà òkè tabati wa wọ áfíríkà ń so ìró náà ni ẹ ata ẹ tí ó yí bẹ́ẹ̀ bá fẹ́ wọ o gẹ́bà tí mo wà pẹ̀lú àwọn ẹni lọ́dún ẹni wọ́n dá wíà náà ẹ gbọ́ kò sọ́ ń dá wíà o kò sọ́rọ̀ sí ilé kò sọ́rọ̀ pàǹtì o ẹ̀hẹ́n ìdáàbò sọ eléyìí ló wà fún kálẹ̀ báyìí eléyìí tó wà lókè èèyàn èèyàn sọ ó ti wà ó ti wà kò ní fọ́múlà kẹta ju báwọn náà lọ fún ọkùnrin ẹgbọ́n mi fún ọkùnrin obìnrin òun wọ́n àláwọ̀ rẹ̀ kó wọ́wọ́ aṣọ tí wọ́n lé ẹgbọ́n ìtumọ̀ ní pé náà bá fẹ́ kó jẹ́ white black kó náà wà lọ́mọ fọ white hmm? tí wọ́n máa tẹ̀ nọ́pà bí òun ṣe ràn òun wò ní ró oníṣẹ́ ilé sọ wípé ilé ìlú kọ́ bá òun dáadáa sòṣèré àtìlẹ̀ bá obìnrin tó mẹ́ntẹ́n máa sọ nǹkan tóbìnrin náà lè ṣe so ìtumẹ̀ ní pípa àgbà àwọn àwọn òwà lọ akọ funfun láì pọ̀jù káàmà bá a ṣe ń rán sọ̀rọ̀ náà ilé ìfẹ́ fún jìbáàbù náà jẹ́ jìbáàbù obìnrin asọ̀tẹ́ wọ̀ lé ilẹ̀ tí ó wọ̀ tí yóò tún méjì múra náà àmọ́ tóun náà ò ṣe á ìmọ̀bọ́yá tó kú yíwa sábà ti wá wọ aṣọ yìí gẹ́gbọ́n sọ fún ní kéé ṣe aṣọ yìí ẹ̀kọ́ àgbàgbà fún pé arábì arábì ń pé ó bára ní ẹ̀kẹ́ yìí sáṣọ yìí gẹ́gẹ́ ẹ̀ pọ̀tà aṣọ wà lára rẹ̀ tí ẹ̀ bá ti wọ báyìí ìmẹ́sì ló wà òní wípé tó bá ṣe lásìkò gbà tí èèyàn wẹ̀ dáyẹ̀ pé àlọ́ wà pẹ̀lú ẹ̀ tó bẹ́ẹ̀ tó bá bọ́ tẹ́ni àsìkò òun kan kéèyàn kírun yẹn kan tí o bá ti bọ́ sí bẹ́ẹ̀ bá sálọ àlàkò yẹn nájú la kó láyé pé àlọ́ àlàtẹ̀ yẹn máa ń ṣe nábìlà tẹ̀ máa ń ṣe lẹ́yìn àjàlá ẹ̀yìn bá rí yan ìṣètò láti so téèyàn bá ti fún agbẹ́ bá ti wà ń gọ́kì mọ́tò tó wà gbé wa ọwọ́ àbí ẹni tẹ̀ àbí pléènì bí ẹ̀ bá ti wá wà bẹ́ àbíkó tó débẹ̀ èèyàn wà fèsì kìbìlà kábẹ̀ tí tọ́kì bẹ́ẹ̀ alátòtẹ́ẹ̀lì náà bọ̀ èèyàn lè fèsì kìbìlà mẹ́ tó bá tọ́fẹ́ tó bá bẹ́ẹ̀ ṣe pítọ̀ ọ̀pọ̀ fẹ́ wọnú pléènì náà fún tó ṣe tó bá nínú pléènì ó fèsì kìbìlà tó bá fèsì kìbìlà yóò wá ṣe nǹkan àkáàlù fún ìsọ̀rí àkáàlù ìlú àmàmì à ń tà láti sọ bá ní sọ̀tọ́ ànájú ṣe ọ̀pá ó sì bá àwọn ọ̀pá alhamdulillah ó ìsà aláwọ̀ wọ̀kẹ́ bí i jẹ́ ìgbómi ẹmọ sákàbí ọdún ẹka gbé pé bá a ti máa ń sọ ọ̀dọ̀ wa bíbá yìí bẹ́ẹ̀ máa tún ولا إله إلا الله والله أكبر تبقى قد ميت على كذا سبحان الله الحمد لله الله كيف كني يا راجي ها كيف راجي kò é ti pé kíláàsì kẹ́ ẹ wí bó ṣe wí yìí bọ́sẹ̀ bá ti rántí. wàhálà wàhálà wàlá ilá àbẹ̀sọ̀mọ̀ àwọn àgbà gbogbo kọ́ńpínẹ́ǹtì yẹn ló ti wá bẹ́ẹ̀ bá subhanallah alhamdulillah allahu ẹ kàn máa ti ilé yẹn pé ó oh, kí ni kí ní táwọn ń gbà tá a bá wà ní ìlú àwọn ńlá kan ẹ sì máa ti mẹ́tẹ̀ẹ̀ta ẹ sì kẹ́sì kébìlà subhanallah alhamdulillah allahu akbar subhanallah alhamdulillah allahu akbar tẹ́bá sì yẹn tán pẹ̀lú bẹ́ẹ̀ ló wọ́sọ yìí ni o ẹ wá fẹ́ sọ fọlọ́wọ́ wọn pípọ̀ ọlọ́run fẹ́ ṣe ó múra ẹ ní wọ́n tó máa kọ́ bẹ́ẹ̀ lọ sí ẹ wà ní làbẹ́ìkà lọ́ọ̀hùnmá fọ́ọ̀mọ̀ọ̀ká làbẹ́ìkà lọ́ọ̀hùnmá fọ́ọ̀mọ̀ọ̀ká ìtumọ̀ ẹni pé làbẹ́ìkà ọlọ́run mo làbẹ́yíká ọlọ́ọ̀rọ̀mà lọ́wọ́ ẹ mo dáwọ̀ ọlọ́run ọba lóhùn ó pè mí mo dáhùn àmọ́ ó mọ̀rọ̀ ní ìfẹ́ ṣe láti tẹ́ ẹ bá ti wí bẹ́ẹ̀ wí lè kò gbẹ̀ngàn náà ń pè ní ìfọ̀rọ̀ kì í sàtọ̀ yìí anybody tó bá wà sọ tí ò gbìyànjú ṣe òsàn wípò ní ilé fún agbọ́gbọ́ alásàgbọ́ labẹ́kàláhùnmá labẹ́yìn àbí tẹ́rí labẹ́kàláhùnmá labẹ́kà ẹ̀kà fún labẹ́kàláhùnmá ẹ̀kà fi ọmọrata kò ní eh, ìkí náà wà bẹ́ẹ̀ ẹ̀gbọ́n bẹ́ẹ̀ lọ́la ẹ̀rọ bẹ́ẹ̀ dẹ́gbàgbọ́ kẹ̀ kí ni labẹ́kàláhùnmá labẹ́yìn ẹ̀kà mọ́ labẹ́kàláhùnmá bẹ̀rẹ̀ rẹ̀ ẹ̀kà fi ọmọra ẹ̀dùn ìlọ́nà labbaik Allahumma ọmọ so tẹ́ bá ti wí yẹn báyìí ẹ ti wà ní state of Ihram hmm? tẹ́ bá ti wá wá ó kọ́ síbù kó ṣe pé by time flight tó bá gbé yín láti sọ fún wọn á tẹ̀ka sọ fún yín nínú plane náà pé a ti dé ní kóòtù yẹn báyìí ẹwọ́ mi ó kọ́ síbù tó ẹ bá tó bá sọ bẹ́ẹ̀ fún yín pẹ́pẹ́ abáni yóò máa kọ àwọn elétò mọ èyí tó wọ́n ṣe dàbí tó pẹ́pẹ́ ẹgbẹ́ bá ti sún mọ́ bẹ́ẹ̀ ẹ má ẹkàn wá fara mi yìí gbogbo nǹkan tó ní kẹ́ ṣe ẹ má ti ṣe àtàkùnfì sọ fún yín kẹ́ ṣe nù plé ìlú dà ẹgbọ́n mi tó bá ṣe pé ẹ bá ní information wípé a tó dé bẹ́ẹ̀ àbí tá a bá ti sún mọ́ bẹ́ẹ̀ ẹ́ wọ́n sọ fún akókè we are ten minutes away to the make up ẹ̀hìn ìgbà òun lẹ́sọ̀ọ́ òun tẹ̀sẹ̀ èyí ó fèsì kìbla ẹ̀ wá fèsì ó sọ pé subhanallah alhamdulillah allah akbar ẹ̀ tẹ́ bá ti sẹ́tọ̀ làbẹ́ ọ̀gbọ̀n fún ma ọ̀gbọ̀n bọ̀tún bá fẹ́ pé kò bá èèyàn kò èèyàn ní sọ kéèyàn má fi kọjá ẹ̀ ẹ̀sìn ní gbogbo hmm? wá ń délẹ̀ tẹ́ bá wá ń lọ kílẹ̀ wàá ṣe ìtumọ̀ ẹ̀ ní láti gbà yẹn náà lẹ́sìn máa ṣe tẹ́lifíà làbẹ́ kàtàkùn kọ́tà wọn lára ìjọsìn làbẹ́ ìlọ́pọ̀ ọ̀hún làbẹ́ لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك. òun lẹ́mọ̀ sọ lágbàdo àwọn pléènì yẹn because ìgbà ẹlẹ́sọ bọ́lọ̀ pé ẹlẹ́tìdé ẹ̀dá ló ìtẹ́mọ̀ sọ̀rọ̀ kò sọ bẹ́ẹ̀ ní sọ̀rọ̀ o kò bẹ́ẹ̀ ní sún o pọ̀ tẹbá ti rántí pé á ah, iná lẹ́mọ̀ wí kò sí ní ìdàgbàna ẹgbọ́n kì í ṣe pé pípẹ́ yóò mú ní iṣẹ́ pé yóò gbàgbà ah, wọ́n ni wọ́n gbàgbé kọ̀kẹ́ ẹ̀sìn ni èyí kan sọ́sọ́sọ́ ó tún sẹ́mi ó tún sùn tó bá ti kún jí ìdómọ̀ wí náà bó bá jẹun ó wì bó bá rìn lọ ó mọ̀ gbẹ́rù rẹ̀ ó asúnà àtẹ́bá ti kalẹ̀ ní mọ́tò ẹ̀tù wà lára àtọ́ra méjì dá so ẹ̀dá pẹ̀lú kó bí lè rọrùn kó wọ́n wá dá rẹ̀ tó wà bóyá tó tẹ̀ ẹ̀dùn tá lọ gbẹ́rù wa the fact that gbẹ́rù yìí dé òsọ pé bóyá ẹ̀tù wà ní tẹ̀tọ̀ fún mọ́ ẹ̀ ẹ̀tù wà ní múra bẹ́ẹ̀ tí wà ní ìgbà ẹ̀ ní gé kaná ẹ̀ ẹ̀dùn lọ́mídà ẹ̀dùn súnmọ́bìnrin mọ́ ẹ̀gbọ́n mi so tẹ́bá wá gbẹ́rù yìí kalẹ̀ ẹ wà lọ tààrẹ ẹ lọ sí káàbù hmm? ẹ sì máa wí làpẹ́ ìkà ní lọ tẹ́bá ti sí káàbà báyìí ọ̀wọ́ àpòyọ kọ́ bẹ́ẹ̀ lọ sí ó múra ọtí tẹ́ fẹ́ ṣe nǹkan mẹ́rin náà níbi ọkọ̀ lẹ́mọ̀ sọ pé ó pọ̀ jù pátápátá ìyẹn tẹ̀ wá fò pátápátá fọ́ àṣetà but average of two hours three hours ẹgbọ́n mi nǹkan tí yóò sì tẹ́lẹ̀ fún kò sí lé nǹkan mẹ́rin la kò ní wọ́n ò ní kọ́tù àti kọ́tù ìṣẹ̀rọ̀ ẹgbẹ́ ara dàbí ẹwà sọ̀rọ̀ sọ̀rọ̀ allah subhanahu allah alhamdulillah ẹ̀dà sọ labẹ́ka allahumma umra ẹ̀ ìyẹn ní pọ́ńtì aláàkọ́kọ́ wa ìṣẹ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ní tọ́wá tọ́wá kọ́lẹ́ṣì tọ̀wáàpù yẹn náà tọ̀wáàpù ìlú tọ̀wáàpù ti ó dé tọ̀wáàpù ti maka tó tọ̀wáàpù ń pè tọ̀wáàpù ọmọ ẹ̀tọ́ tó máa ní tọ̀wáàpù náà ẹ̀bà tó ṣe tọ̀wáàpù bẹ́ẹ̀ fún hajj wọ ilé ìdẹ́gbẹ̀tẹ̀ tó fún wa ẹlẹ́ẹ̀kẹta tó bá ti kan ẹ ti sáájú nínú sọ́kọ̀ lọ́wọ́ sọ̀fà àti mọ́lúwa tọ̀wáàpù sọ̀fà àti mọ́lúwa bàtà lè yẹn ẹlẹ́ẹ̀kẹrin òdìdí kan èèyàn wà lọ kọ́ọ̀tì ẹ̀rọ àbí kí ó dà ìlú bá wùdí méjì mẹ́rẹ̀ ẹ̀sẹ̀ ìfọ́n ẹ̀sẹ̀ tọ̀wá ẹ̀sẹ̀ sáájú lé náà sọ́kọ̀ ọ̀nà ẹ̀sá láàyè bá ti mọ́lúwà lẹ́lẹ́ ẹ̀sẹ̀ bá ẹ̀dẹ̀ kọ́ọ̀tì ní abẹ́ àbí ẹ̀dá ìjọba ti náà ẹ̀sẹ̀ parí kúmọ́ra á sọ fẹ́ẹ̀wọ̀ ẹ̀lọ́gbọ̀n ẹ̀wọ̀ sọ́jú ẹ̀sẹ̀ dára mọ́ta ẹmọ̀ tó gbọ́n ṣe ẹmọ̀ tó bá àwọn ọ̀sẹ̀ ṣe ẹ gbogbo ẹni tẹ ẹni bá gbogbo ẹni tẹ tó wà mẹsì tó ṣe é tó ṣe é tó ọbẹ̀ bá kọlu ara dé ara dé lẹ̀ bá ẹ wà bẹ tó lọ́kẹ̀ jọ gbọlọ̀fẹ́ jà padà lẹ́sẹ̀ fún akásáró mi tẹ́lá sára mi kan fún yín èèyàn lé ní mẹ́wàá rẹ̀ kò sọ pé ìrìlẹ̀ ṣe ń jẹ o tẹ́wọ́ bá ń dọ̀ ìjọba ara wọn ni aṣọ ẹ̀yọ̀ èyàn lè ní wa sára mi tó bá lè àbọ̀dẹ̀ fífì rẹ̀ èyàn lè tí ìyẹ̀ èyàn lè fọ́kọ̀ tó sábàbá tó ti tọ̀wá fún àdìsọ́bá ti tẹ̀ ìrọ́ fún wa ìgbè mélè tó wà bẹ̀ náà ní pé awẹ̀ àtàlùwàlá ayanabila àfihàn kíbla àti ìhànàlá àti ìlà àbáwọ̀ àgbàrú àdìsọ́lá bẹ́ẹ̀ bàtà ìdókòwò ká masih lebih làbẹ́ kà lebih ke bawah. bọ̀ jadi kòtàbájá débi tọ́wá kòtàbájá débi táàkì ada kàábà kàfẹ́ tọ́wá fún mi pọ́ìntì bí táàkì bẹ̀rẹ̀ náà ń pè ní hajaru aswad láàtò òkúta òun ni pọ́ìntì bí táàkì bẹ̀rẹ̀ gbọ́dọ̀ afẹ́ afẹ́ máa ṣe tọ́wá afẹ́ sàkọ́kúlẹ́tì afẹ́ máa mú bùrà di kàábà òun anti-clockwise ẹ́ kí tẹ́ bá wo bí báyìí ẹ máa fi kàábà sí lẹ́yìn ẹ máa ń gbà báyìí ẹ báyìí àti ìṣúra báyìí ẹgbọ́n mi so from hajar aswad ìyẹn náà kò yí kò lé láti mú bí point yẹn lẹ́yìn bẹ̀rẹ̀ tọ́wọ́ bẹ̀rẹ̀ ṣe so tó mi pé tọ́wọ́ kàábà tẹ́lẹ̀ ní ọ̀yọ́ wà ní lẹ́yìn báyìí ẹ máa bẹ̀rẹ̀ ẹ tọ́ tẹ́ bá ti débi ajáwò àtúwọ́jú bọ́kùnrin ó sì ṣe tẹ́lẹ̀ bí àgbẹ̀mọ̀ sọ fún ilé tàbá ọkà bá náà lóbìnrin náà ó sì ṣe láti gbà tàbá tàbá tó ìlú ìlú pàpẹ́ ìkọlọ́ ọmọlàwí náà lẹ́sọ̀ sí wa ẹ mà kírun ẹ jẹun kò sọ pé bóyá tẹ́bà ti sẹ́kẹ̀ lè ṣàdúrà ní òkú lè ṣàdúrà mi lọ́wọ́ ti sọ tẹ́bà ti wá débi ajáwò àtúwọ́jú láti òkú sọ ìbẹ̀ni pọ́ìntì ìtẹ́jú bẹ̀rẹ̀ ibẹ̀ náà lẹ́yìn parí sí omi pé méje lẹ́yìn ní sọ̀wáàbù ibi ká sọ pé ìtọ́sẹ̀fẹ̀ sọ̀wáàbù nígbà ẹ bá bẹ̀rẹ̀ láti láàbù ọ̀gá wà tẹ̀bá ní láàbù padà ó dẹ̀yọ̀ láti láàbù ẹni méjì orí mẹ́ta orí mẹ́rin tó bláàbù ní pọ́ìntì ibi tẹ́ ẹ̀ máa bẹ̀rẹ̀ ibẹ̀ náà lẹ́yìn parí sí ẹ̀yọ̀ kọ̀ tẹ́ ẹ bá ń ṣe é lọ tẹ́ ẹ bá padà pé ah! ẹ ṣe mi dé kẹ̀ mọ́ nọ́mbà tẹ́ ẹ ti mọ́ tẹ́lẹ̀ kẹ̀ sáré lẹ́yìn àbẹ́lẹ̀ kẹrin ẹ azum rẹ̀ tó bí tó bá kéré ẹ àti tẹ́ bá padà rántí bá ń tó àánú ẹlẹ́fẹ̀ẹ́ rẹ̀ kálẹ̀ ẹ̀dùn lórí tẹ́ rántí bọ̀ tẹ́ bá rántí ẹgbẹ́ ètò kéré nù kàtẹ́sì ní kàtí mẹ́ta ní adúmẹ́rin ẹ̀dùn mẹ́ta tó bẹ̀rẹ̀ ọ̀pẹ̀ mẹ́rin tẹ́ bá ti wá bẹ̀rẹ̀ nínú ajá ọ̀sán ẹ̀rẹ́ ajá ọ̀sán ẹ̀ wà fọwọ́ tó bá rọrùn ní o tẹ́gbọ́ because ẹni tó bá sàfihàn ilé yìí ni pé àwọn èèyàn pọ̀ ń bẹ̀ wò tẹ́ẹ̀ bá ti rí ìfọwọ́kàn ẹ̀ máa tra ìpé àtikẹ́ ìfọwọ́kàn because tẹ́rí ìsàfihàn nǹkan tẹ́ circumlate circumference bó ti wà ó lè fẹ́ ẹ̀yìn gan sáàtù bí tẹ́wà náà tẹ́jú sọ̀rọ̀ bóyá sáàtù ẹlẹ́ẹ̀kẹ́ wa sọ ajá lásà sí wà níbi kàábà ṣẹ̀rí àti make provision kalẹ̀ fẹ́ tí ò ní fọwọ́ kan kí ni ó ṣe ẹ́ bọ́lá bá kẹ́yàn tó ṣe kéré bí ọ̀sìn tiẹ̀ kéré níbi bá kú kóhun tẹ kó o súnmọ́ ó fọwọ́ kan tó bá mọ ọwọ́ tó tó bá fọwọ́ kan tán ọwọ́ tó fọwọ́ kan ó wà kí ìfọwọ́ yẹn hmm? ó ti fọwọ́ kan tán lápáta ọwọ́ rẹ̀ ni màá wá sí hmm? tó bá yẹ kó bá rọ̀ lọ́ngàn òun gan ló ó fọwọ́ kan ó fọwọ́ kí ibẹ̀ bá rẹ̀ rẹ̀ ó fọwọ́ kan ó fọwọ́ kí ibẹ̀ ṣùgbọ́n tí o bá ti ẹgbẹ́ ọwọ́ nìkan ni wọ́n bá rí ti ṣe torí àwọn èèyàn pọ̀ bẹ́ẹ̀ wọ́n máa dùn ní bọ́ ọba ẹ̀ṣọ́ ọba ti fọwọ́ kan má tún dúró kó ló fẹ́ kí ìsìnrẹ̀ o torí yóò di ilé wọn lè tún ọkọ tó bá láti pẹ́ fẹ́yìntì ọba ní ṣe ni pé ah, èmi ò rí kí ọ̀fọ̀ ọkàn tó fọwọ́ kan tọ̀ kọ́rọ̀ tó lè kọ́ sí gbùgbà pé kọ́dà gan ò ní ojú lọ fọwọ́ kàn tó bá lè fọwọ́ kàn pọ́ìntì sí sí báyìí ẹ́ bàwá sí aláhùn kọ̀tẹ́ ẹ̀ bá ti dé ajá lásán gan ajá lásán gan báyìí èèyàn pọ́ìntì sí ní sí aláhùn àpá aláhùn àpá ló fi bẹ̀rẹ̀ fọwọ́ ọ̀yà Point, èyí tó súnmọ́ tó láìpè káàdì ṣe olùsọ́sílìs wa oníkẹ́ pọ́ìntì ẹ̀gbọ́n èyí tó súnmọ́ so kéèyàn máa ń dààmú ara rẹ̀ pé ah, wọ́n lábọ̀ ọkàn wọ́n ní áàtì èyàn ti sọ èyàn ti dé dé dé ibi ajá lọ sọ ìbàdí èyàn wà pọ́ìntì èyàn sọ àpò àpò bẹ́ẹ̀ ṣe pọ́ìntì aláàgbọ̀rẹ̀ èyàn bẹ̀rẹ̀ mú pẹ́ẹ́ntì tẹ́bá ti wá bẹ̀rẹ̀ mú pẹ́ẹ́ntì gbogbo tẹ̀ bá ń bẹ kò sáàdúrà kan àtó tó wà bẹ gbogbo àdúrà gbogbo àdúrà tẹ̀lé tọ́ka hàn ẹ́ àmọ́ láti ṣe ní rọrùn àwọn àdúrà kan bẹ tó ṣe bá àwọn àdúrà kan jẹ́nẹ́rà àdúrà ní ìdáàbò ká ti sínú gbogbo àdúrà tá a bá ṣe kọ́lá bàbá gbọ́lágbá Rabbana atina fid dunya hasana wa fil akhirati hasana ọ̀gbìn àgbà ọlọ́run bá fún wa dáadáa nílé ayé fún wa dáadáa jẹ́ àkùyà ní ẹ̀ sọ àkùyà ẹ̀sẹ̀ bá ti lé nǹkan gbogbo ìtẹ̀wé ẹ̀sẹ̀ yorùbá ẹ̀gbọ́ àdúrà hajj àbádùn àtọ̀wáfò ní ìdíkó jẹ́ lárúbáwá ìwọ́n kan tó wá látọ̀ kan ní kéèyàn tó ọlọ́run ọba tó tọ́ ọlọ́run kéèyàn sì má bẹ̀ ọlọ́run ọba ní ìkẹ́tọ́ ìjẹ́ṣẹ́ gbogbo orílẹ̀ ayé àtìtọ̀ bá àtọ́tọ̀ ọlọ́run gbogbo nàìjíríà tó jẹ́ fèrè ó bá fún ọba tó fara tó bá fara gbé fún ó bá lè má ní ọlọ́run dàpọ̀ ọlọ́run kan bẹ táwọn bá délẹ̀ ọlọ́run mo dé láwọn òye ọlọ́run ti gbé láyé owó kábíyèsí kábíyèsí kìíní kan kíkan àyà mi gbà ogún àpẹta àwọn ìjà gbàgbà lè mẹ́rin ẹgbọ́n yóò bá ní ẹbí ṣe ìrà gbà ó afẹ́ tó bá mọ̀ lágbàwà afẹ́ tó bá mọ̀ àgbà nínú ìgbàgbà ó ìdí mo fi ń sọ bẹ́ẹ̀ ni pé èèyàn gbọ́dọ̀ mix opportunity àti kàdúrà bẹ́ẹ̀ nítorí pé mọ́ lárúbáwá tó bá ti kàdúrà gbogbo èdè ẹ̀sìn má fàṣẹ kankan má fàṣẹ jẹ̀mú kankan ṣe ní bàbá kan fún mi lókun ẹ̀ nídìí bàbá kan fún mi kankan ẹ̀ ní bàbá kan fún mi ìwọ ọ̀tọ̀gbọ́n tó kù báyìí ẹ̀ ọlọ́run àfijé tẹ́lẹ̀ ní gbogbo òní ọlọ́run ní ìjíṣẹ́ kankan fún ọ ìwọ gángan ní ọlọ́run tọ́gbọ̀n pé ọlọ́run mo ti wà yìí tó bá ṣe wípé o bá ní pé bẹ́ẹ̀ bá ti dá a tó lẹ́kọ̀ọ́ gbàdúrà yìí ìdí òṣèlú jẹ́ máa kàákùn kàákùn lóore lóore lóore lóore lóore so àdúrà ni láàmú ṣe bọ̀ kò sọ pé mo lórí ìlú ní sọ̀rọ̀ bí ẹ̀ máa sọ̀rọ̀ wá ẹ̀wọ́n ìyẹn sọ̀rọ̀ èdè èdè ìrọ̀rùn ẹ̀ bẹ́ẹ̀ ṣe ń lọ ẹ̀ṣẹ́ ń sàdúrà náà kọ́ ẹlẹ́gbẹ́ kọ́ ẹlẹ́gbẹ́ sọ̀rọ̀ pàtó wà ní hmm, ẹlẹ́gbẹ́ kọ́ lù ẹ̀ àmọ́ tó mọ̀ tùgbẹ́ tó wà bẹ́ẹ̀ ni pé ń kálukú ẹ̀mọ̀ bá lè ní ṣe pé yóò sàmọ̀ ìyá fọ́tò káàkiri náà ni àdúrà ni o èyí ó sì lẹ́yìn kẹ́rí ẹgbàdàpọ̀ blackpool tẹwárí before tẹ́bà ti fẹ́ parí pápá before bẹ́ẹ̀ tó kan blackpool that's another one ẹ́ wọ́n tó ní àwòkọ́ ìyàmáyé ìyẹn náà fẹ́ fún ìdíkẹ́tẹ̀ bẹ́ẹ̀ láàárín òun àti blackpool ìdí sáàtì wa tàbí tó tó fẹ́ parí pápá kan láàárín ìyẹn the other one mo dé blackpool nìkan èyí di ọlá àti omi ẹ̀ ẹ̀rù wọn pẹ̀lú nínú ìyàwó ni wọ́n kọ̀ síbẹ̀ ẹ̀ láàrín tí a bí nínú ìyàwó báyìí ó sì pé ẹ wá bí sọ pé ọ̀bánà àti láti dúnìá hasana kẹ̀ẹ̀ṣẹ̀ òun láàrín ilẹ̀ sí blanco tàbí kẹ́ẹ̀ tó parí táàkù kan tí rọ́bà náà sì náà ó wà bẹ́ẹ̀ ní táàkì ṣe bẹ́ẹ̀ sálàmù ṣé ẹ̀rọ fún àgbọ̀yé tẹ́ bá ti dé blanco so tẹ́ bá débẹ̀ ẹ̀fọ̀ pọ́ǹtì ajá lọ àtúwà pọ́ǹtì náà ẹ̀ka pọ́ǹtì ẹ̀fọ̀ lọ ẹ̀fọ̀ sàgbà ẹ̀fọ̀ lọ ẹ̀fọ̀ sàgbà tẹ́ẹ̀tì ṣe méjì tí ó yìí so tẹ́ bá tó wá ṣe méjì kan ṣe wá rí afẹ́ tó bá rọrùn bẹ́ẹ̀ fọkùnrin eléyìí tó obìnrin kì í sá lọ mẹ́kọ̀ọ́ mi kì í sí bóyá tó bá yọ wọn kó torí ìdẹ̀kùn ní iṣẹ́ rẹ̀ àfikún wọn tọ̀wáàpù méjì lálẹ́ ṣe the first three níbẹ̀ ẹ̀jẹ̀ kí rìn yẹn ya díẹ̀ ẹ̀ẹ́dẹ̀ kékeré o kìí ṣeré o ẹ̀jẹ̀ kí ìrìn kí ó ya díẹ̀ dàbí ẹ̀jẹ̀ ti pé tí ó ìrìn tí ó yàrá pé èjìká yín lè máa mi ní first three first three cycles tẹ̀ bá ara ti bẹ́ẹ̀ bá ara ti kò affect the one then the four the last four ẹ̀rìn ọmọ abẹ́sẹ̀ eléyìí náà kọ́ àfikún kùtẹ̀ ọkùnrin tọ́tẹ́ bá tó bá ṣe lẹ́yìn ẹ̀sán tẹ́ bá pa gígé jù báyìí ṣe mọ̀ pé bí ajábá fọ́nà lẹ́yìn parí ẹwà yàrá kàbéjì nàbílà kàbéjì lẹ́yìn every seven ṣùgbọ́n tàbí sẹ́gun lẹ́yìn ẹ̀yìn nàbílà kàbéjì tẹ̀bá ẹni tó bá rọrùn wọ́n pè bí kan ẹ̀sìn ọgbọ̀gbẹ́ ní màkọ́mù Ibrahim ẹ̀ màkọ́mù Ibrahim wọ́n pè láì wọ́n fi glace sí láti tó bá rọrùn pé ẹ̀yìn rẹ̀ ni ó fi yànnà sílá tí ó bá rọrùn anywhere sọ̀rí tó bá sáà gbogbo ní pé kéèyàn má torí fóòsà fẹ́ kí ní màkọ́mù Ibrahim fọ́n Ibrahim wo yóò anywhere ìyẹn ti lè ṣe tẹ̀bá tẹ̀bá àti wọn lọ́pàá ilé àjọ ìbáfiru àti olùwàbáwà sẹ́ni wọ́n káfẹ́ àtẹ̀yìn kọ́mà àwọn tó jẹ gáìdì wa at every point wọ́n tẹ́sẹ̀ ọ̀nà wọ́n fún wa lé pétọ̀ náà gẹ́gẹ́ sọ pé tọ̀wáàfù la fẹ́ ṣe yìí ọgbà ìhàrámù la fẹ́ ṣe yóò ẹ̀ka báyìí tó kò ní ìdí káàhà ẹgbọ́n kákan wà ìfọ́mù tọ́ba níbi tọ̀wáàfù we are now at the point of tọ̀wáàfù we are starting from ajal asajin ajal asajin ẹ̀ so ẹ̀ point ẹ̀já wa mọ́kù báyìí ẹmọ̀ wá wí kan báyìí ok rúkúrú àwọn ẹ̀sán wí ní òun lélẹ́ yóò ẹ̀já wa mọ́kù báyìí ẹ̀já wí kan báyìí sódà tó bá ti gbé eléyàn lẹ́nu lára kọ̀ọ̀kọ́ ẹgbọ́ àbílẹ́lẹ́ẹ̀kẹ́ èyí ò lè ṣe kìí ṣe tó pọ̀ ní wọ́n ní ká ṣe tábàtílẹ̀ ìlàkà ẹ̀kìyàn láti láti láì ẹwà lórí zamzam omi zamzam zamzam tàbí ọkà àwọn ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ bẹ ó káàkiri ẹ̀ so èyí tó bá súnmọ́ ní ẹ̀ ẹ̀ka mú tẹ bá mú dada ẹ̀dà sórí náà lórí ẹ̀dà sára ẹ̀ mú dáadáa àmì sọlá sọlá ìwòsàn ló jẹ́ fún gbogbo àìsàn ẹ̀ and gbogbo tẹ̀yìn bá mú fún náà lọ́wọ́ ní kò jẹ́ fún tẹ bá ti fẹ́ mú kọ̀ ẹ̀wà ẹ̀bá ti mú ẹ̀wà sàdúà ẹ̀gbọ́n ẹ̀tì náà ẹ̀gbọ́n ètò ìmọ̀ gbọ́dọ̀ náà dákun kan báyìí ní ìkúlẹ̀ gbọ́dọ̀ ẹ̀sìn ìpàgọ́ ilé náà bẹ̀. ẹ ó wáyé páìsì náà láti kéèyàn sọ bẹ́ẹ̀ gbogbo tó ọlọ́dà kan ọmọ mi mo kẹ́kọ̀ọ́ sí kí nìyàtọ̀ ọlọ́dà kan bíi sẹ́yìn ìjọba kí nìyàtọ̀ ọlọ́dà kan gbogbo wa àti bí ìgbìmọ̀ dákun ẹ̀dákun ẹ̀ má sá kìí àmàjẹ. aljanna aljanna tọ̀lẹ́yìn rẹ̀ ẹ pa síbẹ̀ ẹ wà pọ́ìn ṣé ó yé wa tẹ́bàtì pọ́ìn tí wà ń sìn ẹ̀dì parí tọ́wá fún ẹ̀dì tí tọ́wá fún gé àti tẹ́bàtì gbogbo ẹ̀bẹ́ bá tẹ̀lé mẹ́kún lẹ́bẹ̀ẹ́ bẹ́ẹ̀ bá ti ṣe ìrọ́mù kan tẹ́ lọ síbi tẹ́ lọ mọ́ káfẹ́ sí káàbá àwọn àpò pé ẹ̀mọ̀tẹ̀ ìlàbẹ́ ìkàkọ́mọ́ làbẹ́ kẹ̀yìn lọ àmọ́ àtúnà tẹ́bàtì bẹ̀rẹ̀ tọ́wá ẹ̀sọ́kù làbẹ́ ẹgbọ́n àtúntò àti bàtí bẹ̀rẹ̀ tọ̀wá fàáyé làbẹ́kà lọ́mọ làbẹ́kà ẹ̀fọ́ kò sí ní àdúrà lẹ́mọ̀ àṣẹ ẹ má ṣe tọ̀wá àbùkẹ́ ṣe làbẹ́kà lọ́mọ làbẹ́ ẹ ti da ẹ fún mọ làbẹ́kà nìkan lọ́mọ jẹ́ gbèrè kọ̀ ẹ ti wá dé bẹ́ẹ̀ nù ẹ bọ́ kò ni nìkan tó jẹ́ gbogbo àwọn ti dé ẹ̀hẹ́n ẹ̀hẹ́n ti jẹ́ gbèrè ti dé òun ò ní ìdì mọ́ bá tó fẹ́ àdúrà lẹ́mọ̀ ṣe tó ẹ ẹmu baba de kulu yamani láti bẹ sí ẹjọba sọ fún baba láti ẹsẹ ní asọ ẹ tọ ok pọ́ìntì tó wá pàtàkì kan káàkiri fún ṣe é lásọ yìí ẹ̀rọ táwọn nípa wà á kú ilé iṣẹ́ mi ṣe wọ́n múra yìí ẹ tọ́ wá fẹ̀yọ̀ pàtẹ́tì náà ni o ẹ dápẹ́ ló jẹ ẹni máa láwọn èèyàn kan máa ṣe mí ẹ má tẹ̀lé wọn o wọ́sẹ̀ bá àtàtì máa ń sọ̀rọ̀ ó ní pé aṣọ ara mi ń hmm? tẹ́bà fi sọ̀rọ̀ àpò aṣọ ara mi ẹ̀rọ kan sálẹ̀ èyí tẹ́ ẹ̀rọ sókè ẹ̀ ṣe débi pé èjìká ọ̀tún ẹ máa expose ẹ̀ kí ni tí wọ́n pẹ́ expose ẹ̀ bí apẹ̀kọ́ra ẹ̀mú ọ̀là ní ìṣẹ́ra wà wípé ibi pàtí ilé yóò wà lábẹ́ abíà ọ̀tún ṣẹ̀rùntán yóò wà lábẹ́ ọ̀tún ẹ wà dá the two ends sí the other side ẹ́ gbogbo ètè tẹ̀lé sáìdì kan yóò wà fún àkílẹ̀ fi wà onápẹ̀ ní ètò ìbá ìyìn náà kò kàwọn obìnrin ẹ̀kọ́ obìnrin ò ní ṣe bìkọ́ kìí ṣe àkọ́ fún òfẹ́ ọkùnrin nìkan náà wọ́n ní ṣe so òun lẹ́ẹ̀ṣe bí iná sọ ìrámù yóò fi wà ní tí ẹ bá ti fẹ́ ṣe wá ẹ̀gbọ́n kò ní ìdíkẹ́ ṣe báyìí láti bàbá ti wà ní pléènì o ẹ̀gbọ́n kò ní ìdí because the only thing tó ní kí àjọ kòkèrè kan náà ni ìró ìsàlẹ̀ ti wà táì so ìdọ́gbàkù lásẹ̀fẹ́ kan mú bó ṣe bẹ́ẹ̀ tẹ́rò yẹn ẹ̀kà àjọ́tẹ̀ ẹ̀fí ìyí sábẹ́ ẹ́ kí lè wá ètò tẹ́ wá dà lọ ẹ̀fún tó tẹ́kàn sínú kẹ tó bẹ̀rẹ̀ wá báyìí lẹ́yìn ẹ̀fó tẹ̀tẹ́ fi ṣe tọ̀wá yẹn tán tẹ́ bá ti ṣe tọ̀wá tán gbára tó bá ti kan pẹ́ ẹ̀fẹ́ yẹn náà fílá ẹ̀wọ́n tó tààtọ̀ gbára ẹ̀ sàtọ̀ padà o kí fún tọ̀wá fún yẹn nìkan lẹ ní ìdí àti ìṣàtọ̀ ìbáyọ̀ ètèbá ni wọ́n pè ètèbá pé ìfi aṣọ sí abẹ́ abíá níjẹ́ ètèbá ìfi aṣọ sí abẹ́ abíá òun ní mú èjìká ọ̀tún wà ẹ̀fọ́ tọ̀wáàpù yìí nìkan ṣoṣo láwọn tọ̀wáàpù tẹ́ ṣe tó níṣe pẹ̀lú iṣẹ́ hajj àti umrah nìkan lẹ́sẹ̀ tó nìkan ẹgbọ́n gbogbo yóò ẹ̀mí òṣèlú àwọn kò wá kò fẹ́ ìṣẹ̀lẹ̀ ẹ̀bá tó jẹba ní hajj àti múrafẹ́ lórí mẹ́ta ní méjì tó ní ṣe pẹ̀lú hajj ẹ̀tọ́ aláwọ̀ tó wá kò tó pọ̀ tẹ́lẹ̀ ti múra yìí ẹ̀kẹ́ ara sọ díẹ̀ bẹ́ẹ̀ tẹ́ lọ múra yìí tó wá kò kan àgbé yẹn ní tó wá kò ọmọ tó wá kò tó múra òlélé lẹ́yìn bàtẹ́ bá parí múra tán fẹ́ẹ̀ ṣe hajj fẹ́ẹ̀ ṣe hajj jẹ́ tẹlọ síbi ẹ tó bá dijọ́ kẹwàá táwa wà nílé táwa sọ̀tún léyà ìnálẹ̀ ìwá níjọ́ náà tó bá ìpẹ̀rẹ̀ àti ìnà níbi tọ̀ tó bá rọrùn ìjọ yẹn lẹ́wà ti kọ̀wá ní maka tí ẹ̀ bá lè ṣe ẹ́ ti fẹ́ pápá ti maka ẹlùbíjọ́ tẹ́lùdé mìíràn ọ̀pọ̀ ẹlùjọ́ léyà ẹlùjọ́ kejì ẹjìlọ́lẹ́ka ó kéré jù ẹlùjọ́ mẹ́ta ó kéré jù ẹlùjọ́ mẹ́ta nínú tọ̀ tó báyìí tó bá rọrùn pé jọ táwa ń ṣe iléyà yẹn náà lẹ́wà ti tọ̀ wá kù sí hajj ẹwà ti máa kà wà ní ṣùgbọ́n ẹ̀sìn ìṣòkù kẹfà sí mi tó bá rọrùn tí ó bá rọrùn ẹ gbogbo àwọn ọjọ́ fẹ́ lò ní mìnàtà ìjọ kẹwàá ìjọ kọkànlá ìjọ kejìlá tẹ́bá ẹmọ bọ̀ sí ọkà tẹ́bá dé maka ẹwà sí tòwá fún ìfàbọ̀ which is tòwá fún hajj ẹgbẹ́ tòwá fún ọmọ ọmọ ẹ̀tùn ló wà sọ yìí náà báyìí náà ẹ̀sìn mọ́wọ̀ ẹ̀sìn nídàtíwọ̀ but ẹ̀sìn kọjá ẹ̀níwọ̀ ẹ̀níwọ̀ tó túnmọ́ nípa ẹ̀níwọ̀ so ó mẹ́fẹ́ òun ní ní kẹfẹ́ tí wọ́n sọ pé èsì yìí kan ẹgbọ́n mi tọ́wáfẹ́lẹ̀ kejì tọ́wáfẹ́lẹ̀ kẹta ni tọ́wáfẹ́lẹ̀ nípa tí wá ti gbogbo ṣáájì kan tẹ́ ti mọjọ́ tẹ̀ lọ pé ah, ọlọ́là ń lọ èèyàn wà sí tọ́wáfẹ́ kan náà di, bí ìdí àwẹ̀ sí kàwá ìyẹn èyí ó dì ilé rẹ̀ nígbà tí ẹ̀ bá ti mọ̀ pé jọ́ tẹ̀yàn lọ ní iye nǹkan ní lẹ́yìn ẹ̀ ẹ̀gbọ́n mi káàbí tẹ̀lé bá òkè ìgbà ọlá fẹ́ kù ní maka ní mọ́tò ó gbé wa àbí tírélì ó gbé wa àbí típlájì ó gbé wa lọ sí jídá ní à níbi aago mẹ́wàá ọ̀la ẹ́ láàárọ̀ ọ̀la èèyàn lè ti rúkọ̀ wá fún tẹ̀ lálẹ́ hmm? àbí òkè aago méjì ọ̀sán kẹ́hìn lọ́dún kàwá fún tẹ̀ láàárọ̀ pé tó bá ti ṣe sábà òun bí ìdìta wọ̀ sí òun náà kò ní sọ̀rọ̀ àkọlùwàdà sọ̀tọ̀ wá mẹ́tẹ̀ẹ̀ta yìí ló ní ṣe pẹ̀lú ajá ti ọ̀dọ̀ tọ̀ ó wá pàtàkì tọ̀ wá sọ̀tọ̀ pé ẹ̀yìn lẹ́gẹ́ ti ṣèjọ́ ti fúnra yín pé nírú bàtàbàtà ní sọ̀wá òmùra ọ̀tà tó ń gbàgbé yìí pẹ̀lú òmùra tó ń sẹ́pà bá kọ́lẹ̀ just like that ẹ mọ̀ kírun ẹ kí fún àmì ẹ mọ̀ fáwọn kan ní ara ìjọ́ ti tẹ́kọ́ léṣe òun náà pẹ̀lú akọ́lé ìyẹn wà ní ṣe látòtẹ́lì kẹ́dá àbẹ̀lọ̀jọ́ ti fọ́lọ́ ẹ̀sìn pàwàpù ẹ̀sìn màtàdúà so tẹ́bá ti dé ẹ̀sìn 7 kan ẹ̀yìn rákà méjì tó bá wù yí tẹ́ bá lẹ́gbẹ̀ẹ́ ẹ lè máa ṣe 777 kẹ́ẹ̀mọ́ yàrá kà méjì lẹ́yìn every seven fún èdè tó jẹ́ ti ti mímọ̀ sọ nípe o ìgbésà òtìjáde polótẹ́lì mọ́lọ́sílẹ̀ mo sì méjì tọmọ yẹn rákà méjì mo mọ bóyá máa òsì náà mo tún sí sẹ́gun méjì òsì náà rákà méjì èyàn lè ti seven times seven bẹ́ẹ̀ ni ẹ̀rá gbé àmọ́ for every seven ọmọ yẹn rákà méjì so ẹni tí lónìí kẹfà ẹni tí láàárọ̀ kẹfún lọ́dún ọ̀dẹ́ gbà fún ẹ̀sùn sọ́wọ́ so ìyẹn asọ́lé náà lẹ́màá fi ṣe òun òkẹ̀kẹ́ ní ìfẹ́ sí ìtìkàkọ́ so ní gbogbo àwọn sọ̀wọ́ àkùtẹ́ ìṣe sọ̀wọ́ àfẹ́yọ̀ kan náà ló ní ìdí sí stéèjì kalẹ̀ wíjì sọ wá fún ọmọrọ fẹ́ẹ̀ṣe fẹ́ẹ̀ṣe láti máa kó láti kọ́kí àbára fi tẹ́gbé ọmọrọ ìdílé kìí tẹ́ẹ̀ṣe yẹn kẹlẹ́ gbogbo yòókù tẹ́ padà máa ṣe ń tọ́ wa ẹ̀ẹ́ kó tẹ̀ mo rò pé ó yé wa tó tọ́ bá ti wá sí léyìn ẹ̀sán ẹ̀ ti parí ọ̀wá fún wa ẹ̀ wà sí tọ̀wáàpù tá ń sọ yìí gẹ́gẹ́ pé ìdílé sí sálì ó tún ní sẹ́kì sí ẹlẹ́sẹ̀ ní sẹ́kù ẹlẹ́kẹta ẹlẹ́kẹta mú kálukú fẹ́ fà àtàwọn ọkọ̀ ní ké mọ́kà wọ́n fẹ́ ti sálì tó kó mọ́ rí káwà báyìí ìdájọ́ kan náà gbẹ̀ náà ni yóò léṣe ní pé kíṣókè àjọké gbáṣẹ́ lọ sókè sí òní èyí ó ní ẹnájì tó bá ìgbóbá tẹ̀rí títàlẹ̀ ṣe fún gbófẹ́ ẹ̀dẹ́ maka àwọn yòókù tààlà fẹ́ fún ọ̀ṣẹ́ bá dà yìí fúnra wa yìí kéèyàn má gbọ́ fóòwú sáfẹ́ ṣe ìṣàdúrà òun yóò pọ̀ ó lè lo òkè ẹ̀kọ́ sì yẹ́ ó yá mú bẹ́ẹ̀ tí ó pè tẹ́mà àwọn yòókù kò ní dàbí tààlẹ̀ tẹ́mà síra yín òkè yẹn lóòótọ́ òun gùn but èrè rẹ̀ ó yá kò sí ẹ̀wájú so báwo ilé ẹ̀fẹ́ ti fara yẹn kéèyàn àgbọ̀ ti rí yẹn kí ẹ̀ fi lè rí bàdà ṣùgbọ́n so ìyẹn bẹ́ẹ̀ so ó kù sọ̀fà àti mọ́lúwa sọ̀fà àti mọ́lúwa òkè méjèèjì hmm? but ní ti pẹ̀lú bí development ṣe wà ní sàwùdí àwọn ọ̀rọ̀ ẹ̀ lérí elémọ́rí ibi wọ́n ti kọ́ gbogbo ẹ̀ lọ́sùn mẹ́rin tracy ti di àyè kan ilẹ̀ tó ìdíkè gba bí ìdí sọ̀fà tẹ́sí ní ìlú sọ̀tẹ́ bá ti wá débẹ̀ sọ̀fálà ti bẹ̀rẹ̀ wọ́n ga ìgbà padà bẹ́ẹ̀ sọ̀fálà ti bẹ̀rẹ̀ mélòó la pé sátú fọwákù méjì ti sọ̀fá àtúmọ́lá náà méje lò bọ̀ méje tiẹ̀ yàtọ̀ sí méje ti fọwákù ẹ máa wo méje tiẹ̀ ká sọ pé sọ̀fá ni pọ́ìntì àwọn amúgbàgbà mọ́rùwá ẹ̀ láti sọ̀fá dé mọ́rùwá ẹ̀yọ̀ kan láti mọ́rùwá padà sọ̀fá ó di méjì ẹ́ eh, látọ̀fà sí mọ́rọ́wà ó di mẹ́fà mọ́rọ́wà sí sọ̀fà ó di mẹ́rin fọwọ́ mi fẹ́ sọ̀fà láti bẹ̀rẹ̀ mọ́rọ́wà láti parí ìmọ̀wé ẹgbọ́ mi so from sọ́fà to mọ́rọ́wà one circle from mọ́rọ́wà back to sọ́fà ẹ́ eh, ó di méjì ẹ̀hẹ́ from sọ́fà to mọ́rọ́wà again ó di mẹ́ta báyìí so kì í ṣe pé sọ̀fà to mọ́rọ́wà sọ̀fà to my one bẹ́ẹ̀ fọ́ wò ẹ̀hẹ́ tó ráwọn kan ṣe bẹ́ẹ̀ yóò ti fẹ́rẹ̀ ìfà so láti sọ́fà àti marwa one marwa padà sí sọ́fà two ẹ̀ sọ́fà àti márùwá three òní wọ́n pè mí tẹ́ bá ti wá dé sọ́fà yìí tẹ́ tẹ́ bá ti súnmọ́ sọ́fà ibi tẹ́ ti bẹ̀rẹ̀ máa rìn wá sálẹ̀ tẹ́ bá ti súnmọ́ báyìí tẹ́ bá ti ń wò ẹ wà ká áyà tọ́lọ́wọ́n bá sọ pé ìlà sọ́fà wal márùwá tàbí ṣàmà ìrìn ìlàjì ẹnu tẹ́ kà lọ́sọ̀rọ̀ kìí ti bẹ́ẹ̀ kàwé gbogbo láyà kan inna sọfà wal marwata ní ṣàhárẹ̀ ìlà pé sọfà òkè sọfà àti òkè marwa ó wà lára sí ń bọ́ sọ lọ́n táà lọ́n ayà kùránì ẹ́ tẹ́bá fi gbogbo sọfà bá ẹ̀fì súnmà lẹ́fì ká ayà tẹ́bá wá kà ẹwà ní abdáwò bìmá bada àwùdáwò abdáwò bìmá bada àwùdáwò wọ́n padà kọ́ àyẹ̀yẹ̀ kí tó kọ́ ìka sọ kí ni tuma dà máa bẹ̀rẹ̀ pẹ̀lú bọ́lọ̀ ibi tọ́lọ̀ fi bẹ̀rẹ̀ máa fi bẹ̀rẹ̀ kí ni tuma ẹ̀ pípa tọ́lọ̀ fẹ́ sọ̀rọ̀ sọ̀fà àti mọ́lúwà tó kọ̀ án sọ̀fà lọ́wọ́ kọ́ dáàkọ̀ pẹ̀sọ̀ sọ̀fà náà ní ti bẹ̀rẹ̀ ẹ̀rẹ̀ mi lọ sí mọ́lúwà ìdẹ́ ìkan sọ lásán abdá òbí máa bàdà ọ̀bá òbí sọ̀tẹ́ máa ti sọ èyí wà gùn sọ̀fà ni èyí ó mú òkè gẹ́gẹ́ sọ fún yín wọ́n ti develop gbogbo ẹ̀ o kéde òkè kankan bí òkè ríṣẹ̀lẹ̀ o ẹ́ nǹkan tó sékù náà ni ẹ sì rí wọ́n bá yà àpáta alẹ́fẹ́ bá àpáta yìí ti wà bí tẹ́lẹ̀ bá ti wá gùn orí gúngùn yẹn èèyàn ogun lóòrùn sáà máa sọ́nù tíra ní pé èèyàn ogun títẹ́ yóò fi máa wo kàábà ẹgbọ́n ọlẹ́mọ́pọ̀ sórí wọ́n ti kọ́lé sí ẹ́ tó bá ìpé tùbá sí lé mẹ́tẹ́ bá wà lórí ìpé sọ̀fà yóò kọ́ ní káàbá bọ̀ mọ́ torí pé wọ́n ní ah, ọlágùn fà sàtìgùn wà <laughs> ní ilé káàbá ẹlùmárì káàbá so èyàn wà pé káàbá ẹgbọ́n ẹsẹ́ tí wọ́n tó káàbá náà pé èyàn bá mẹ́yàn bá tẹ̀rí káàbá èyàn bá máa fi dé sàrẹ́sẹ̀ káàbá wà sí àkàtì ọdún èyàn wà pé káàbá èyàn wà pé kàtàníkáwí tẹ́ ìkàtàníkáwí nǹkan tó rọ pàánì bọ̀ kí n ilé tó yẹ ràn mí tábàkì nìkan fàtàfàtàfàtà mẹ́ta àbí àtàláwà àtàlá ẹ̀dà ti tàbí la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in kọ̀dá àkàndé kò lẹ́bìrì fún la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in kọ̀dá ẹ́ láìláìláì lẹ́wì tẹbá wùsà ẹkùn wá wùsà ẹkùn wá wùsà ṣẹ́gbẹ̀ òun àpapọ̀ ṣẹ́gbẹ̀ ó rọrùn àwọn kan tẹ́ ti gbọ́ rí ni la ilaha illallah wahda ẹmà gbọ́dọ̀ wá ti ka ẹkùn tẹ́ ti kíní àyìn bàbá ẹgbẹ́ obìnrin di àwa làwọn bọ̀rọ̀ mọ́tọ́ àwa kí ìgbìlá mọ́tọ́ yìí ti kọ́ ìyẹn kọjá yìí bàbá ti wà látẹ̀lé láìlá ìlọ̀lọ̀ wàdà ẹ̀ àǹjàzà wàdà ẹ̀ wà násọ̀rọ̀ àbùdà àzàmẹ́lì àbùdà bàjọ́ndà ẹ̀hìn ẹ̀hìn àwọn kíní yẹn tẹ́ bá ti ẹ̀ máa ná díẹ̀ ọ̀hún nìkan ní káwí báyìí tó so la ilaha illallah wahdahu la sharika lah lahu mulku wa hamdu wa kullu shay'in qadir la ilaha illallah wahda eh anjaza wahda wa nasara abda wa hazama al-ahzaba wahda bí ẹ̀bá ti wíyẹ̀ tán báyìí èyí wà sàdúà ẹni àdúà ibi tẹ́sì máa mọ oore tó wà bí hajj gbogbo pọ́ǹtì kọ̀ọ̀kan làdúà wa tó mi fẹ́ jẹ́ òbá ti rówó dédé kò sáà lè sọ́ńdẹ́ wọ́n kà máa sọ tẹ̀ lé náà nìyí ibi tí yàtọ̀ wa tọ́lọ̀ ti ká wọn tí wọn rówó ṣe náà ni òfin dáa pé èèyàn rówó ṣe òfin wa ba ẹ̀kọ́ fún mi jẹ torí pé ọlọ́run bá ti sọ̀rọ̀ pé ìwọ́n ti fún má àyè kan tó pé àdúrà là ń ṣe ń bẹ̀ tó ti gbà pé tó bá dé àyè yẹn nìkan ni ó lọ láyè tó tẹ́ẹ̀ bá ti yọ̀ wá sàdúrà tẹ́ẹ̀ bá wá ṣe tẹ́ẹ̀ pé ogun sọ̀fá la ilaha illallah wahdahu la sharika lahu al-mulku wa lahu al-hamdu wa huwa ala kulli shay'in qadir la ilaha illallah wahdahu anjaza wahdahu nasara abdahu wa hazama al-ahzaba wal muzahzah mi yẹn lọ mọ́rùwá ẹ̀mí ẹ̀ka lẹ́sìn ìgbàta ní kẹsẹ̀ yìí àmọ́ kéèyàn má tó tilé ara rẹ̀ púpọ̀ má kó gbogbo àdúrà rẹ̀ sí alákọ̀ọ́kọ́ gbọ́dọ̀ ń padà bọ̀ wá bẹ́ ẹ́ wọ́n sọ pé ah, ọlọ́pàá ọwá kó gbogbo àdúrà olúwa náà láti àdúrà ń padà bọ̀ ó lè tó sàdúrà náà lórí mọ́lúwà náà ó sọ pé ó sí lórí sọ̀fà sẹ́gbọ́n mi yé sòfin ìbá ti wá èèyàn wà sọ̀kà láti sọ̀kà wájú lọ fún marwa sẹ́yìn tẹ́lá ti dé bẹ́ẹ̀ wọ́n ti ṣe débi pé nísìn bá ìkàtúta èsì wá fáànù wà gbogbo ẹwà pé sínú ọ̀rùn wá sẹ́yìn bá ti wá ń lọ ẹwà rí nǹkan sínú green wà láti iná green wà láti pọ́ìntì kan sí pọ́ìntì kan iná green ayé yẹn láti bẹ̀yẹ síbi tí nàgírìkà ti bẹ̀ẹ̀ sí nàgírìkà náà ti parí akẹ́kọ̀ọ́kùnrin ẹnu pọ́ìntì ẹnìkan náà lè kùbá gbogbo yóò fi wọ́n ẹ bá gbé pàtàkì sọ̀rọ̀ sọ̀wá fún náà sọ̀rọ̀ sí làjà fún náà ìmé the first three sọ̀wá kí n rẹ̀ yá was the last four wọ́n ní normal so bí sáájú gbé pàtàkì sọ̀rọ̀ mọ́rọ̀ àná ẹ tí bá ti ń lọ láti sọ̀rọ̀ fún náà tó bá ti débi pọ́ìntì grey sórí yóò dì náà grey kó jẹ́ kí n rẹ̀ yá kọ́kùnrin fẹ́ni tó bá lágbára ni o ẹni tó bá lágbára èyí tó bá iṣẹ́ yẹn jẹ́ o ìrìn òyà kẹfà jẹ́ ìrìn àjò ìbá ti fún parí sọ ó tún lo olùrànlọ́pọ̀ mistake táwọn ìlú kan ti fi wọ́n sáré pa kò ní gèrè olùgbà tí wọ́n ló gbé lájì rẹ̀ tán ìjẹ́kù tí ó ti so end point nìkan ló ti sáré tẹ́ kó bá fẹ́ sáré so tó bá ti wá tó bá sáré tán ẹ̀dì mọ́lúwà tó bá ti mọ́lúwà bẹ́ẹ̀ ti ti lórí sọ̀fáì ọ̀ ẹ̀yìn lórí pàpá ẹ̀sẹ̀ lórí ẹ̀kùn bọ́sẹ̀ rẹ̀ pẹ̀lá ìlà ìlúbá wà lọ́wọ́ láṣẹ nìkálá lọ́wọ́dúnkọ̀lọ́ àmúrọ̀wà ṣe kọ̀ nílá ìlà ìlà mọ́dá ẹjẹ̀lọ wádà wọ́n àbdáwà alúwà àbdáwà ẹgbọ́n mi sọ̀fà tó mọ́rùwà one mọ́rùwà park tó sọ̀fà two sọ̀fà tó mọ́rùwà three ẹ̀hìn tó wọ́n pé méjì lílọ ẹ̀yọ̀kan bíbọ̀ náà ẹ̀yọ̀kan ṣẹ̀dá ti wá parí ilé ìtàn báyìí ẹ wà lọ sí dání àbíkẹ́ kọ́ọ̀tì ọ̀hún but àwọn àfáàdì kò yé wa pé èyí kọ́ọ̀tì ọ̀hún àwọn obìnrin náà kọ́ jù ọ̀pọ̀ díẹ̀ náà ní ẹ̀kàlẹ́ ẹni tí ibi ẹ̀fà tẹ̀lé àjẹkùn díẹ̀ bẹ́ẹ̀ tẹ̀lé fún ọkùnrin ẹ̀ kéèyàn kọ́ dọ́kítà tí wọ́n kọ́ tún bóyá ó ṣe ló kí wọ́n pè ló kọ́ dọ́kítà hmm? tí kọ́ sí ibi rẹ̀ àbí kó dà tó bá ti dán nísìnyí o lè má ti nǹkan tó rí nǹkan wọn ẹ má kó tán ní ti umra ìkara kó fi àyè gbélé tó bá dìtà ń ti hajj rẹ kó wá tó bá wù kó wá dá tó bá dùn yàn téèyàn bá fẹ́ dá ńlọ fún ẹ̀ sí kùnẹ̀ ṣáṣẹ́ bá ti ṣe lé ìtàwé ìtàn obìnrin ò ní láti àfidárí obìnrin ò ní dárí ẹ̀kọ́ kan fún obìnrin jẹ́ ọkùnrin lòun ní choice tó yá kó dán òṣìṣẹ́ bá dáná kò sí ìgbà tó wà ní so tẹ́ bá ti lè ṣe lé ìtàn báyìí ẹ̀rí parí múra ní aṣọ sáàpẹ̀ ẹgbọ́ ọ̀kalẹ̀ ẹ̀wọ̀ aṣọ ilé ẹ̀sìn náà gbogbo nǹkan lẹ́lẹ́tẹ́ gbogbo tó jálà nínú o gbogbo tẹ́ẹ̀sì ń lé ke kí ẹ̀ má tẹ́ẹ̀sẹ̀ dé ẹ̀fẹ́ má tẹ́ẹ̀sẹ̀ nìkan so èèyàn free wọ́n máa mú yàwó rẹ̀ lọ́pọ̀lẹ̀ fún yàwó rẹ̀ lórí nínú so yóò lè jẹ́ kàmá ṣe pé ẹ máa kékeré á ní ẹ̀mà táwọn jọ sí mí iná ẹ̀mà táwọn ni mí ló tẹ́ ẹ̀ máa kẹ́rùn tó ẹ̀ máa tọ̀wá sí mo tọ́lẹ̀ pọ̀ tọ́wá sí àtọ̀lẹ̀ tẹ́ ṣe náà kò sọ̀rọ̀ kankan pé ọ̀rẹ́ ló lọ́ nínú àlọ́ wọ́n ti gba ẹ̀mí dára lé so n tó kù ní pé ẹ máa lífù lọ́ba ẹ máa ṣe tọ́wá fún díjọ́ tí ó fi díjọ́ kẹjọ lòlùfíjà títẹ̀ ájú tó ń tàṣọ báyìí ọmọrọ̀ láti describe báyìí in summary ayé ara ni kẹba ti describe àti tọ́wá ẹ̀ẹ́ méjì àti táyì bẹ́ẹ̀ náà sọ̀fà wàlúwàlúwà àdẹ̀dẹ̀rì àbámọ́ni ó tọ́lá sọ̀ká òfíkè láti hajj lè bá bẹ́ lọ sí ní ìdìbà yìí nílò àwọn ọmọ ọmọ ọmọ ọgbọ́n ọgbọ́n ọmọ ọgbọ́n ọmọ yìí gbogbo tẹ́sán sí náà ìdájọ́ ìwọ̀n wọ́n ti sọ́n tó gbogbo ìgbàlùmọ́ yóò àtọ̀lélógún wọn rajà káàkiri wọn tí àwọn ìgbà tí ó ń ṣùgbọ́n tó tó ti ní nọ́mbà òde tí wọ́n lò bẹ́ làwọn yóò tó bá iṣẹ́ náà ń ṣe iṣẹ́ ọmọra ìṣẹ́jọ́ kan tó àwọn sílẹ̀ àwọn sọ so ọmọra láti tọ́lá ó ẹ̀ bàbá ní ẹni question bàbá béèrè tọ̀ kí n kàn á fi lé ìkókókó kan kí n tó bọ́ sí hajj àwọn nǹkan wo la gbọ́dọ̀ ṣe tá a bá ti àbí fún hajj àwọn nǹkan òun làgbọ́dọ̀ ṣe tàbátì lápọ̀ ọmọrọ̀ àti hajj one èèyàn gbọ́dọ̀ súnmọ́ obìnrin fọ́nà fún lẹ́yà obìnrin tí a bá ti bá sọ ara mi láwí ìgbà tí ó fẹ́ parí tó bá ti gbé ti hajj náà kò ṣe títí ó fi ìjọ ọlọ́run ìjẹ ẹlẹ́kẹ̀wá pàṣẹ yọ ọ̀nà ẹ́ báyà tó bá ti fọwọ́ fún ìfàbọ̀ àbàtà àlàyé ilé èyí ò jẹ́ alákọ̀ọ́kọ́ ìkéjì bẹ́ẹ̀ bá ti bá sọ ara mi èyí ò lè wọ́rọ́ akọ́lé fáwọn ẹ̀gbọ́n aṣọ yẹn èyí ọwọ́ ẹ wà béèrè pé mọ̀tíkáwọ́ pé nìyẹn wà ní hajj òtútù wa mú ńkọ́ ẹ tó lè wọ jákẹ́ẹ̀tì tó lè wọ gíná èyàn ò lè wọ ẹni àtọ̀ báyìí ṣùgbọ́n èyàn lè èyàn èyàn lè ráàpù ẹ̀ mara Di same jacket táàtọ̀ yẹn èyàn lè báyìí èyàn ò ní wọ èyàn gbọ́dọ̀ wọ nọ́mà bá ṣe ń wọ jacket bẹ́ẹ̀ bá lágbádá ò ní wọ bí agbádá ọ̀rọ̀ mara sódà yóò jọ bí aṣọ ara kẹrẹ ẹ̀ so èyàn gbọ́dọ̀ wọ aṣọ another thing ò ní wọ́lú sòkòtò táwọn ọ̀nà hmm? ẹgbọ̀n bí i then ẹni wọ́n bọ́ fà náà àtàlà ilé ìlànà sọ́yún náà kò sí kò sí then ẹ gbọ́dọ̀ kọ́bọ̀ orí ẹgbọ́ ọgbọ́dọ̀ dídìlà wáyé tẹ́ ọkùnrin bẹ́ẹ̀ ni ó tàbí ọkùnrin ọgbọ́dọ̀ ní fìlà ọgbọ́dọ̀ ní fìsà ọgbọ́dọ̀ ní hù ọgbọ́dọ̀ ọ̀fẹ́ ah, dáàpẹ́ àwọn ẹgbẹ́ yẹn kan ọgbọ́dọ̀ nǹkan tó ẹkọ́ bá ti lẹ̀ mórí láti ọkùnrin ọgbọ́dọ̀ ṣe bá ẹlẹ́ lọ pẹ́lá ṣẹgbọ́ ẹlẹ́ wà lábẹ́ sẹ́yìn lọ́sọ̀ pé gbogbo ní kọ́kọ́ bò ní gbogbo agbárí rẹ̀ sí lòwọ́ nǹkan tó lẹ̀ mọ́ orí ni wọ́n ní kó mọ́ wà lórí ẹgbọ́ mi èèyàn lè ìwọ́n tàwọn kan gbọ́ ilé ìgbà àwọn kan fẹ́ gbẹ́rẹ̀ ilé ìgbà ní mọ́tò tó bá wọ̀ fún wa mọ́tò kan tó ń já orí rẹ̀ pẹ̀lú wọn lágbàrẹ̀ wọn bọ̀rọ̀ àkọ́bà tí ọ̀lẹ́ tó bá wọn ẹ má tẹ̀lé tó èèyàn lè wà má bọ̀ tó sí òun tó lọ́la èèyàn wà lè wà lábẹ́ ẹ̀fẹ́ èèyàn lè wà lábẹ́ èèyàn lè lo ọ̀brẹ́là ẹ̀gbọ́n mi èèyàn lè lo gíláàsì gíláàsì sójú báàgì tẹ́ kó àwọn kan yí sí ẹ̀lú kẹta rẹ̀ ṣẹgbọ́bí èyàn lè gláàsì èyàn lè lọ agbó èyàn lè táì bẹ́ẹ̀sì èyàn lè lọ ọgbẹ̀là èyàn lè nígbà now irú bàtà wo lè ní ó wọ̀ bẹ́yàn bá ti ń ṣe hajj èyàn èyàn kí pàtì ní ọ̀ká wà ẹ ẹ gbọ́dọ̀ wọ ẹni bàtà tó ṣe yí pé yóò kọ́và ẹ ẹ̀mọ́wọ̀ kọ́và sùn ẹgbọ́mí so èyàn wà flipa ẹgbọ́mí gbogbo ilé ìta gbogbo ilé ìta wí fún ọkùnrin ni o ẹgbọ́ èyàn wà flipa gọ̀mí èyẹ́ lè wọ ṣúù náà bọ̀ kó má kọba ṣúù ní ògbọ̀dọ̀ kọba kò gbọ́dọ̀ kọba eh, kílọ̀pẹ̀ áńkù ẹ̀ ẹni tí ó bá ní kọba áńkù èyẹ́ lè wọ ṣẹgbọ́mí àmá ẹ̀hẹ́n àmá tó bí ọ̀nà ìsíbáfàì ẹ̀wà pípa fún umrata ń wí àti hajj tẹ́bá ní parísẹ́ umrata ẹni wọ anything ẹgbọ́mí ẹni wà sọ ní kẹwọ́ ọ̀nà ẹgbọ́ fún ẹnu ọjọ́ táìmù tẹ́lẹ̀ fi ṣe ọmọ ráyè tó ẹgbẹ́ kò lè ju three hours four hours lọ síbáàsì náà ti ti tó kọ fún obìnrin gbogbo nǹkan tá ń kà fọkùnrin má wọlé má wọlé má wọlé ẹnu èyí tíṣẹ̀rí àyọkóbìnrin tó ń gbọdọ̀ sí attention sí orí pé obìnrin tí bá ń lo nìkọ́ hmm, kò ní lo nìkọ́ kò fi ṣe ara mi kí ni mo mí kéèkéé tí mo mẹ́ kò ní gbójú ṣẹ́rí wọ́ọ̀dù nìkan àwa làwa ń lò pé gbogbo táwa fi gbójú bá ìlànà pé ìdí nìkan bù jẹ́ ni pé aṣọ tó ṣe wọ́n máa máa ṣe pẹ̀síkálẹ̀ fún ojú táwa káìdá pé ojú ni wọ́n ṣe fún ẹ̀yìn ó rí pọ́kùnrin náà kọ́ gbogbo aṣọ wọ́n ti ṣe fún oríkèé àdúgbò náà wọ́n ti lò pé fìlà orí ni wọ́n ṣe fún ẹ́ eh? àbí top ẹsẹ̀ lọ wọ́n ṣe fún ṣòkòtò ẹsẹ̀ wọ́n ṣe fún aṣọ táwọ̀ wọ́n ṣe méjì ká ẹ̀ tóbìnrin méjì náà ṣẹlẹ̀ àkàfẹ́ kó náà fi fíìlì pé sọ̀pọ̀ náà ṣára ní owó náà ò ní lo a piece of cloth wọ́n ṣe pẹ̀síkálẹ̀ fún ojú which is onope nìkan ẹ̀ obìnrin gbọ́dọ̀ ló èkó nílùú tí wọ́n ní tí ó ní ìwà báyìí tí ó fún báyìí kò nílò bẹ́ẹ̀ Hmm? but ṣékùnmá rẹ̀ ní wọ́n ní kò lè gojú kò lè gojú ẹ̀ but yóò go a piece of cloth tó lè draw wá látòkè pé aṣọ ìwáyé ó ó jọ ẹ̀ mọ́ báyá bí ìgbà bẹ̀ pẹ̀lú yóò padà wá lẹ́bàá ẹ̀hẹ́m tí èdè pé tó wà pàṣẹ máa òyìn fẹ́gbẹ́ ìrànlẹ́ ó wà òyìn wọ́n yẹn máa ń béèrè gan ni wọ́n ní ìdí ẹ̀kan wọ́n ní ìdí ìdí gan ní táwọn ní lásán ti pé nǹkan ọ̀bùn tó wọ́n pàṣẹ mójú ní ẹnìkan lọ́wọ́ tó ẹgbẹ́ ìbá fẹ́ bojú kọ́kàn sáà wáyé kàtó pé ní ó lè fi tébìlà ẹ̀kílà tó jáde kílà pé gíní tẹ́lótẹ́lì àbẹ́lẹ́tẹ̀ ó sì lè rán fọ́nrán mọ́ bí òkè kíní gbábẹ̀ kó dà wà ní kọ́kọ́ òjò tó bá fẹ́ kọ́kọ́ òjò àmọ́ kìí ṣe túláàsì tó bèèrè kó kọ́kọ́ òjò gbàdára ibù fẹ́ ni tó ṣe pé túláàsì ló bìlú ìfòkó jẹ́ afẹ́dà kìí ṣe gbọ́mí sọ kìí fẹ́ bá yá tó bá ṣe haramu ní o kọ ìkejì tóbìnrin náà gbọdọ̀ ṣe ni pé kò gbọdọ̀ ló blọọkù because blọọkù náà kọ́ wọ́n ṣe fọwọ́ ni ṣé tùmọ̀ ẹ̀ ló kọ́ mọ́kọ́ bọ̀ ọwọ́ rẹ̀ kò lè kọ́ pẹ̀lú gírí ẹni àtọ̀ mi the same department kéde dáná tó ní kó má kọ́bà ọwọ́ kó má fi glove kọ́bà ọwọ́ méjì yẹn nìkan ni ó ní ṣe pẹ̀lú obìnrin pẹ̀lú aṣọ rẹ̀ ẹgbọ́n mi yàtọ̀ méjì yẹn kọwọ́ jùbá bẹ̀mí tó wọ̀ kọwọ́ bàtà tí ó bá wọ̀ ẹ àmọ́ kẹ́bà ti ń sọ pé tọ̀ ẹ kò nílò lọ́bíńdà kó apply tàbí akẹ́bà ti sọ àlàyé lẹ́yìn so dẹ́ obìnrin náà kẹ́bà ti sọ pé kò nílò dìkọ́ kò nílò máàkì náà tó bá ti kọ́ bòójú that is anything tó bá ti kọ́ bá ti bòójú ṣùgbọ́n ọkùnrin àti obìnrin tí ò lò nìkọ́ àwọn ni ọkùnrin lo máàkì tó ẹ̀kọ́ bá ní ìdè bóyá tó wà aláàjì sí kankan àbí torí pé bóyá ní eh, òórùn kan tó fẹ́ gbó ní àbófẹ́ fòfilẹ̀ dọ́ eh, máa sì í ṣe àrọ́mù fẹ́ tí ń ṣe ara irú àkókò bí àbẹ́lòmí ti lọ ọkùnrin lè lọ́kùnrin lè ẹgbọ́n mi tọ̀ lẹ́yìn ẹ̀ gbọ́dọ̀ lówó lọ́fẹ́ dá sí aṣọ àti sára pẹ̀fíìm ní táìmù tí ẹ bá fi ṣe ara mi láti sọ pé kẹ́ni tí ó bá lo pẹ̀fíìm ti lo pẹ̀fíìm kó tó di pé yóò gbé ara mi sọ̀kò ní ní ìjẹ́ tọ́ àwọn bí ìpé yìí bọ̀tà àwọn ọṣẹ tó wá ní pẹ̀fíìm ń kọ́ èèyàn wẹ̀ o èèyàn gbé ara tó lókè èèyàn wẹ̀ o anything tó bá wà tẹ́ńtẹ́ ìpé wọ́n máa máa kó tẹ́ńtì sí kọ́kọ́ ti torí kí séǹtì ẹ̀bì lè jáde èèyàn náà jìnà sí kọ́lá tó gbogbo ọ̀sẹ̀ ló bá fún èyí ò lò nọ́mà ọ̀sẹ̀ tá ń lò torí pé níṣe òwúrò kò lè jáde ní jáde pé séǹtì rẹ̀ náà torí ẹ̀bì ṣe torí pé kéèyàn kéèké ti mara sọ then bẹ́ẹ̀ bá ti gbára mi gbọ́dọ̀ dẹ́rí ìgbà tí ó fi parí ìgbà tí dárí ló fi parí ọmọrọ ẹgbọ́ òun náà ló ní tètè ẹ̀ tọ́ ṣé ó lè mú irun mi kú yàtọ̀ sí irun orí ẹ́ alìbìtọ̀ kó má dàní tẹ́ mẹ̀gbé ó lè fáwọn abíá ó lè fáwọn abẹ́ ó lè fáwọn mi ìyapa bẹ lọ́dọ̀ ẹ̀lọ́ àwọn àpá ṣùgbọ́n kéèyàn má ṣe òrìdìbẹ́ kéèyàn kẹ̀kẹ́ ti ṣe kó tó wọnú ara mo sọ pé ó fi bá bẹ̀rẹ̀ ara mi yóò èdè ọ̀tún lè kó ti tẹ́kẹ́ gbogbo kan tí ó tẹ̀kọ́ kó ma ní

àtẹ̀yìn bá wá ṣe ilé ìkànnà rẹ̀ ń bọ́ kíni ó ṣe gbogbo ń tà ń wí wọ́n ṣe wọ́n ṣe yí o tẹ̀yìn hmm, bá gbàgbé ṣe kò sí nǹkan lẹ̀ ẹgbọ́n mi tẹ̀yìn bá gbàgbé ṣe kò sí nǹkan lẹ̀ àmọ́ kẹ́yìn wà conscious last month àmọ́ tẹ́yìn bá mọ́ mọ́ ṣe àbí tí bẹ́ẹ̀ wá sí mọ̀ náà ó fi ṣe kò sí nǹkan lẹ́yìn rẹ̀ bẹ́ẹ̀ bá ń jẹ́ ara mi kò lè jẹ́ ákùdùn nìkan kò sì lè gbọ́bìnrin sọ̀rọ̀ fún fẹ́fẹ́ wọ́n fẹ́ ṣe pé parí ara mi náà ẹ̀ ní ni kí ni ẹni tó ṣe ara mi pé tó bá ṣe é sì ṣe wọ̀ fún ó lè wẹ̀ ẹ̀gbọ́ ó lè wẹ̀ ó bá wẹ̀ lẹ́ẹ̀mẹ̀ wá lóòjọ́ tí ìgbégbé àti ẹ̀sọ̀ gbégbé àti ẹ̀bá ti tẹ́jẹ̀ sàpẹ́yọ̀ kan náà ní kí láti gbogbo gbọ́dọ̀ tí ó o lè ní mi fífí and ìkásà ti ká kí n rígbà wọn dẹ́kẹ̀ yẹ́ ni yá ẹgbọ́n mi ẹgbàfẹ́ yá olè yá mọ́ ẹgbìnrin arúgbó ẹgbàfẹ́ yá èyàn lè họ orí ẹ̀ àbára ẹ̀ tí ẹgbàfẹ́ nídìí wá wà èyàn hmm? lè gbàbẹ́rẹ́ èyàn lè gbẹ̀jẹ̀ láàrín nídìí wá wà ẹgbọ́n mi yé dẹ́ èèyàn pẹ́yàn bá ní ìdí àti lọ́yá gbóòrùn kan ẹ̀yàn lè gbóòrùn ẹ̀kọ́ dàkọ́ ẹ̀ pé èèyàn fẹ́ ra náà ni èèyàn fẹ́ ra pẹ̀lú nítorí gbóòrùn ẹ̀ gbogbo fẹ́ rà èdè gbogbo fẹ́ lò olùgbóòrùn fláwà hmm? ìyẹn bẹ́ẹ̀ dẹ́ èékánná èèyàn tó bá fẹ́ jábọ́ àbí gíní àgbà èèyàn lè yọ èèwò tó bá wà lára àyàn tí àti ìgbẹ́yàn bá fẹ́ jẹ́ bó tú ẹ̀lẹ́tú dẹ́nà uh, ọkùnrin náà lè kọ́bù jù ẹ̀ wà pé ní ìdìbà bẹ̀rẹ̀ láti kọ́bù jù ẹ̀ ní oúnjẹ kọ́bù jù ẹ̀ ní pé bọ́yá ìlú máa ti tà sọ́lẹ̀ hmm? gbogbo kan táà ń sọ àmọ́ kò ní kọ́bù orí gẹ́bà lè sọ hmm? ìdájọ́ orí yàtọ̀ sí orí kọ ibi kan tẹ́ẹ̀tì wá ní oúnjẹ ní tí yàn bá òtẹ́ẹ̀tì wọ́n máa ń lágbára tọ̀ èyàn wá fẹ́ daṣọ bora kó kọ́bà ò ní kọ́bà gbogbo orí o blanketi àbí kí náà wọ́n fún yàrá tó sọ padà ó ṣe é pé yóò fi orí ilẹ̀ tẹ́yẹ̀ bá wá dàgbé tó fi ṣe ìrìnà kàlúrẹ̀ bọ̀tẹ́ bá ti rántí kẹ́yàn rí hmm? so then sàlàyé kóbìnrin náà lè dà sọ̀tẹ̀ wálẹ̀ then obìnrin lè wọ ọ̀ṣọ́ bóyá àwọn obìnrin góòdì kìíní kankan eh, chain kìíní kankan ó láti kọ́ bẹ́ẹ̀ then obìnrin lè lo henna láàájú tó máa ṣe ara rẹ̀ obìnrin lè lé tìró tó bá ní bùkátà ẹ́ eh, adẹ̀sọ pé èyàn lè lo umbrella èyàn lè wá nu mọ́tò èyàn lè lo bẹ́ẹ̀lì àtàwọn ọ̀pọ̀ yẹn so parí sọ́yìn àti parí umrah àti sọ̀kan tá àgbọ̀rọ̀ ṣe tàbá sí umrah àti hajj ẹjọ́ abọ́ sí hajj hmm. ṣe ká bọ́ sí hajj immediately àbí ká béèrè question náà àbí ká béèrè question ẹ́ ẹ̀kẹ́rẹ́ uh, Okay, one device. Eh, báyìí ní ìbájá ẹjẹ́ ká máa ká kọ̀tínú ní tó ká máa wọ̀ nígbà tó ṣe pé àbí eh, mo fẹ́ pé torí táìmù àwọn èèyàn nígbà tó ṣe yí pé wọ́n sì tún fake wọn tú rẹ̀ náà tọ̀ ṣe rí tẹ́bá ti wá sí ilé ìgbà àti parí rárá aṣọ yẹ bọ̀ọ́lẹ̀ ẹ́ máa sọ̀rọ̀ wá sí jọ́sìn ẹ fi Kùránì ẹ ṣàdúrà ẹ ma lọ sí Kaaba ẹ ma kírun ní mọ́sálásí ẹgbọ́ ẹṣin gbogbo àwọn ìyàgbó àtẹ́ṣe ẹmọ̀sọ̀tọ̀ wà fún pẹ̀lú akọ́lé ẹlẹ́dìbì láti yẹ akọ́lé bẹ̀ tó wà yìí náà lẹ́bìbì yẹn ẹ̀tì dára lé òtún gbogbo dájọ́ yẹn òtí má ó tún di ijọ́ tí hajj bá bẹ̀rẹ̀ ẹ̀yìn gbogbo bá ẹ̀rẹ́sẹ̀ ẹ̀ máa pẹ̀ àwọn ará ilé ẹ̀mà sẹ́dẹ́dẹ́ bẹ́ẹ̀ bá níyàwó lè súnmọ́ yàwó rẹ̀ olèkó lè lọ́fíńdà olùlẹ́ anything jọ́sà bá àtàṣe ìṣe ẹ̀nà ẹ̀ṣẹ̀ nìkan lè tó wá àdìjọ́ kẹjọ ẹjọ́ kẹjọ sọ pé mọ́kàlẹ̀ wà báyìí tó bá àdìjọ́ kẹjọ ní mọ́kà ìjọ ìrìnàwà níjọ hajj bẹ̀rẹ̀ ẹwà gbà fọ́pá mẹ́fà ẹ̀sùn ẹwẹ́ tẹ́tẹ́tẹ́ fún jọmọ́ra ẹwẹ́ tí ó bá bọ́ sáyé ìrànwọ́ ẹ̀yàn nàbílà tọ́ tẹ́ bá rántí nígbà tá fẹ́ sọ ti umra nígbà tẹ́ wẹ̀ tẹ́ wá sọ tán kí nígbà kan tẹ́ sọ gbogbo tẹ́ tán tẹ́ sọ subhana allah alhamdulillah allahu akbar ẹlọ́pẹ́ labbaika allahumma umra kan àbílẹ̀ so eléyìí labbaika allahumma bi hajjati bi hajjati ẹ́ ọlọ́run mo dá ọlọ́run òkú bẹ́ẹ̀ sí hajjati ẹ́ so labbaik allahumma labbaik bi hajjati pẹ̀tọ̀ hajji ló kúrò àti ẹ̀yìn separate the umrah ti yín of hajji ti yín báwọn sábà ti wá láti rí ìlú ó lè ṣe lò pẹ̀lú wá fẹ́kọ̀ọ́ máa mọ́ra àti hajji so labbaik allahumma bi hajjati tẹ́bá ti wá sí ẹ̀sẹ̀ báyìí ẹ wá bẹ̀rẹ̀ labbaik allahumma labbaik so ẹ̀ mú kù láti bẹ̀yẹ ẹ̀ lọ́mìnà níjọ́ kẹjọ ìjà ẹ́ níjọ́ kẹjọ sòlìfíjà tọ́ pọ́ìntì kan wá ń bẹ táwọn afá àmọ́ sí nǹkan ẹ jẹ́ ká sọ àti sẹ́rí nínú Islam kéèyàn bá ti gbé ara mi báyìí kéèyàn bá ti gbé ara mi èèyàn ò gbọ́dọ̀ má parí ẹ̀ tí a bá gbé ara mi ọmọ ò gbọ́dọ̀ parí tí a bá gbé ara mi hajj ò gbọ́dọ̀ parí ẹ̀ kìí ṣe bí ẹni ọ̀dá ìbáadà yóò kú sí ìsọ̀gbọ́ ah, ẹwọ́ paramọ́sí jọ́bí àmínú yẹn náà tẹ́mà ti wọ́n mẹ́rin pọ̀rọ̀ parí ẹnibọ̀dì tó bá bẹ̀rẹ̀ rẹ̀ kódà ó ti pé nǹkan tó mú tí ò fi parí ẹ̀ kò ní kọ̀ǹtò lórí ẹ̀ ó gbọ́dọ̀ pa ẹran fọ́lọ̀ tó kò parí ó gbọ́dọ̀ ṣe kídíà máa bàrà sàlàyé náà so torí rẹ̀ irú ìṣẹ̀lẹ̀ tó wà lè ṣẹlẹ̀ pé èyí wà lè fẹ́ bẹ̀rẹ̀ á ti fà á ah! kẹ́nu fà ah! á ṣe tí máa ṣe yìí bá ti parí bá gbé àkókò rẹ̀ yìí ìṣẹ̀lẹ̀ lómi àti ìdílé kàkà mi èyí ó wà á fi mọ́ jẹ̀bù àtẹ̀tẹ̀ pé kọ́lọ̀ ti gbogbo kọ́lọ̀ ti gbogbo alẹ́ parí ẹ̀ náà ẹ̀ ṣìdí ẹ̀dá kò bàbá sì lọ́nà pẹ̀lú ẹ̀dẹ́ ká kí àlàáfíà wà ọ̀sẹ̀ hajj ọ̀dọ̀ àìmì ẹ̀ sábà ti wọ́n mọ́ra tán ẹjẹ́ káwọn nọ́mbà ọ̀gbìn tó wà láàrin ìgbà tàbí wọn bá bẹ̀rẹ̀ hajj wọn tó wáyé pẹ́lú àtúwì àpéjì 27 làwọn bá máa gbéra ó mì rí pé ẹ̀sì máa ní bọ́yá bí 6 days 7 days before mi ti hajj tó bẹ̀rẹ̀ ṣé ní gbogbo àwọn nǹkan tá a nígbà máa ṣe bẹ́ẹ̀ ṣe tọ̀wọ́ àpò ìgbéra kan tó bá ti yẹ because ẹni hajj gẹ́gẹ́ nítorí bí ẹbí lọ nígbà tí ẹwà hajj gbogbo tàwáfù tàwáfù tàwáfù tàwáfù tó bára kan tẹ hajj wọn ló ti rẹ ẹhẹn tó lùjọ mẹ́fà ni kẹlu ẹlùjọ mẹ́rin kẹlu tó bá wọn tàwáfù bá fún sàdó àfẹn ní gàmọfẹ lọ kàá bà lọ tó bá ti ń kú bí ìjọ méjì àdúgbò ètò ìjọ kan kẹfẹ kìí tẹ ní èyí ó fi ṣe kí so now sẹ́nìbọ̀dì tó bá ní ẹ̀sẹ̀ sáà iṣẹ́ yìí nǹkan kan lè jí mi lọ́wọ́ tó fi kẹ́ ń parí wọ́n máa ń kì í máa ń ṣe wọ́n jẹ̀bi kọ́ lọ. ṣé ọlọ́run mo fẹ́ ṣe hajj mo fẹ́ parí àmọ́ ò tí nǹkan kan bá dè mí mọ́lẹ̀ ibi tí ìfẹ́ bá dè mí mọ́lẹ̀ lórí títù omi. bẹ́ẹ̀ bá ti sọ bọ́lọ́ bá òun kalẹ̀ láti èèyàn láti fẹ́ ẹnìkan ló sọ bẹ́ẹ̀ náà tàbí ó jẹ́ áńtà nẹ́bì àbúrò àbúrò bàbá nẹ́bì bàbá bẹ́ẹ̀ bí sọ àwọn ọ̀pọ̀lẹ́ ọwọ́ sọ fún àwọn ọ̀sán pé òun fẹ́ ṣe hajj àmú rẹ̀ o òun ò pé tóun bá bẹ̀rẹ̀ rẹ̀ wọn lè mọ̀jọ parí ẹ̀ ànẹ́bì ni ẹ̀ kó mọ̀tò rẹ̀ mọ̀ ṣe hajj kó ṣe hajj kò jí ṣe hajj wà ṣẹ́rìṣì àmọ́ ṣe mọ̀jọ màtílì káyìsù àbáfà ibi tí ti fájì yìí ká ibi tó bá ti lè mọ́lẹ̀ tó dábìlì tó náà òun là á fi máa ń sọ fún bẹ́ẹ̀ tó náà bá gbọ́ náà bá ní ìfẹ́ fúlíà patient ẹ̀fẹ́ sáà tó bá jáwọ́ àgbàlagbà ẹ̀ nínú wa ẹ̀fẹ́ àgbàdo ẹ̀sùnmọ́ ó dà tí o bá kú tẹ́lẹ̀ náà gbọ́ àfẹ́ kìí gbìyànjọ́ àmọ́ tó bá tẹ́lẹ̀ fáwọn èèyàn ń gbìyànjọ́ tó láti sọ ilé tó láti gbàgbé ìbàdí wa sọ sọ́kọ̀ ẹ wà kú láti maka ẹ̀ ń lọ sílẹ̀ láti bí àsìkò ìhà tàbí bá bá ti di irú táàbí bá bá ti di aago mẹ́jọ ẹ ti máa lọ aago mẹ́jọ àwọn ẹ bọ̀t tájẹ́ẹ̀tì ní kọ́bílẹ̀ bá fún náà nẹ́bí mú òní pé ẹsẹ̀ kó tó ẹ ti dó nímì ẹ kó ìgbésí pàtàkì dé mìíràn ẹ lè fi dúró lẹ target nínú lẹ́yìn ọba ti ṣe kò affect ẹ o because logistics àti fẹ́ẹ̀sì move lè affect ẹ̀ à ń sọ pé target nígbà katizo lẹ́mi so ẹ̀wà dé mi là ẹ̀ ti zo gbogbo bẹ́ẹ̀ bá ti wà ní hajj àwọn òun ilé ẹ̀mọ̀ sí káká méjì méjì méjì ni o ẹ̀mọ̀ gé òkú ni o ẹ̀ àwọn àwọn tó jẹ́ wákàtí olóko mẹ́lẹ̀ méjì méjì lọ́nà àwọn onímẹ́ta ló wà mẹ́ta àfikẹ́ bá ti jẹ́ ọmọ lọ tẹ bá ti jẹ́ ọmọ pẹ̀lú ní káàbá àjọba àkàdà àwọn ará yìí pẹ́pẹ́ ìlẹ̀ lọ́wọ́ tó jẹ́mọ́ láàrin ara yìí ní ìṣe ìjìnlẹ̀ rẹ̀ ṣe oyè tẹ́bá fi lè kírun lẹ́yìn àwọn tó jáwọn ará mọ́ká lọ́wọ́ mọ́ká fún àwọn bẹ́ẹ̀ kírun ká bá ó kìkì lẹ́yìn àmọ́ tó bá ti dáhùn fún ara ó kìkì ní ìṣòkì ní ajé tó tẹ́bá ti I think we are going to 7 kilometers. So, tẹ́bá tó bá dé nìyí ẹ̀kẹ́ ẹ̀kẹ́ róòlù mi bọ́ tó bá ti ẹ̀mù sí lásìkò rẹ̀ ẹ̀yìn ti dáhùn ẹ̀mí máa kàn báyìí ṣe ẹ̀kọ́ báyìí lórí àtàkùn ìmọ̀tòrò àti ṣábà àti máa ń ṣe lórí àti ẹ̀mí ṣe bẹ́ẹ̀ ibi tẹ́sí ṣe kò ní àpá ẹ̀dẹ̀ ṣe lórí sẹ́ńtà bọ̀ ní pọ́ǹtì mi náà ìjọ kẹjọ yìí ẹ̀rọ kọ̀ọ̀kan ẹ̀mọ̀ sí nǹkan lásìkò rẹ̀ àmọ́ ẹ̀mọ̀ sí ní ọlọ́run ẹ̀mọ̀ sí ní kọ́ọ̀tù kò ní ní àjẹ́ nìyí tòun mi pé nínú ìlàkújọ́ mẹ́jọ níjọ́ ẹlẹ́kẹjọ gbogbo máa lẹ́sìn lẹ́ lọ ẹ̀kì ló níjọ́ kẹjọ ẹ̀kà ápù ẹ̀kì mọ́bí ẹ̀kì sọ ẹwà ápù bá àná àárọ̀ ọjọ́ kejì ó ti gbogbo máa ní òkè fún mi ẹ̀sùn mi ìgbọ́n mi sísùn lẹ́lẹ́dọ̀ fún mi náà kẹlẹ̀ nàgbà ọ̀pẹ̀sẹ̀ ìdọ̀kan náà ọ̀pọ̀ ìfà àfárá mi yìí wà lára ẹ̀rẹ̀ ìjọba ìdáyé ní kọlọ́ ẹwọ́n mi ẹ̀kọ́ tó làbẹ́ẹ̀kà yín náà lọ láti gbà tẹ ìgbà tó ní mọ́ta ní làbẹ́ẹ̀kà bẹ́ẹ̀ tó nílẹ̀ ẹ̀ẹ́dẹ̀ ti dáké táwọn ọmọ mi hajj láti àwọn obìnrin náà sì tó wọn láti dáké fún olùkọ́ra làbẹ́ẹ̀kà hmm? àwọn ọlọ́run olùkọ́ra gbọ́dọ̀ báwọn yẹn máa ń pọ̀ nǹkan sọ fún yín àwọn yẹn máa ń pọ̀ àǹfààní tí kò lẹ́nu ṣẹlẹ̀ bákan tó bá tó ṣẹlẹ̀ tó bá wá ṣẹlẹ̀ pé èèyàn ò ráyè fún mi náà ẹ àárín mi náà fún mi jọ́kẹ́ lẹ́yìn ọba ráyè fún mi náà òun táwọn apá mi kò sí kankan lórí súnmọ́ òbí ájì rẹ̀ ọ̀gbọ́n ìjọ́kẹ́ ìjọba ó dọ́wọ́ kìí ṣe ìṣòwò láti ó bẹ̀rẹ̀ láti ìjọ kẹwàá o tí sun mi náà jíjọ kẹwàá jọ kọkànlá jọ kẹgbà ó yàtọ̀ sí sun mi náà jíjọ kẹjọ o títí jọ kẹjọ náà tó sọ pé nǹkan bá ṣẹlẹ̀ sẹ́yìn ò bá sun mi náà sí nǹkan bẹ́ẹ̀ lọ́sẹ̀ sí nǹkan mi ṣùgbọ́n báyìí ni kò ṣe ní bá ti wá wà mí náà bẹ́ẹ̀ bá láyé délé náà fún dúró ìta àwọn olùgbé no problem bàbá di sisi, ṣe di bá mi ti zoro ní ọ̀la ọ̀tọ́ bá ti wá ṣe tán pẹ̀lú agbára ẹ wà fún mi láti bẹ̀ tóun bá ti wá bí ọ̀gá báyìí káfíńbà nínú ìná tóun bá ti wá yọ níjọ́ kẹrìnlá tó níjọ́ àgbà tóun bá ti yọ ẹ wà fún láti mìíràn ẹgbẹ́ bá lọ mìíràn láti àpá ẹgbà tó kọjá lásán ní ẹgbà lábọ̀ ó ní hikma ìsàkọ́ díẹ̀ fún ìwọ́sẹ̀ rò pé àá ah, nígbà tó ṣe pọ́ǹtì kẹmẹta mi tó yẹ láti ṣe ti ká tó lọ wájú tẹ́rí tẹ́ méjì o lẹ́yìn gbàtà bá ṣe ti di ti àràfá tán lẹ́ ń padà bọ̀ wábẹ̀ tàràfá ibi tá ń pè ní àràfá lónìí tá ìdàfáyì ẹ bá dé mọ́ta bí maka àti ìwà tó jẹ́ jù àwọn pàtì kan bẹ̀ tán fún pé ní haram haram òbí gbé gbé tíyẹn bá wà bẹ́ẹ̀ ẹ́ èèyàn gbọ́dọ̀ já kókó ẹ́ èèyàn gbọ́dọ̀ èèyàn gbọ́dọ̀ pa èèyàn gbọ́dọ̀ délẹ̀ rẹ̀ wọ́n ní orí ẹ̀yẹ̀ kan wá pa ẹ́ ó gbọ́dọ̀ pààyàn bẹ́ẹ̀ kì í ṣe gbogbo maka yìí ó ní ẹ̀ ní specific tán fún ní haram òbí demarcation tó gbogbo àwọn àyè bí bẹ́ẹ̀ ti haram mina haram ɛɛ eh? Muzdalifa haram àmọ́ haram kò ìta lọ tó bó ṣe kó òun jẹ́ fún ẹ̀rú. sẹ́wọ́n bí tó bó ṣe kó òun jọ fún ẹ̀rú mi torí rẹ̀ àwọn táwọn wá jẹ́ lágbàbájá kúrẹ́ àwọn èébẹ́ lọ haraba. torí outside haram ní nǹkan lè ṣe wọ́n pé ọ̀nìkan pa ọmọ rẹ̀ ó máa gbé pé so ìgbà tó sọ́sọ́lá hajj last one àwọn bèbè nínú mọ̀sán hajj ara ìdóde ọ̀gánà ìbò tó wà aláìsẹ̀ tó ṣe ìjọba àwọn ti wá dó kalẹ̀ pé làwọn pé àwọn àràbà àrẹ ìwà àgbàlù kọjá inú bọ́lọ̀ ti fẹ́ kọ́ àràbà iná lọ́wọ́ ní àdúgbò àwọn ti gbó bẹ́ẹ̀ ọlọ́pàá sì rí pàtó rẹ̀ ọlọ́ọ̀ni tó máa àfihàn ní àìsí àfárá bẹ́ẹ̀ bá fẹ́ dú ní ìjẹ́fẹ́ dú àràbà dé àti àràbà ti máa wá bọ̀ wá sí mú sẹ́yìn níbi táwọn ẹni ṣe ìtòlẹ́nu náà tọ́ba dé ìlànà arọ́pà ní ẹ̀bọ̀ sí àbí láàárọ̀ ọjọ́ kẹrin fa ìjọ àgbàjọ àbáfẹ́ ní gbọ́nà bọ̀ tó ń bá ti yọ ẹ̀bù bọ́ọ̀dù tẹ́tẹ́ bá ti múùkù láàárọ̀ ẹ̀ àwọn ọkọ̀ dúró sáyè kan wọ́n fàyè ní nákàrà arapa hmm? náà lọ ara ẹ̀dínkò lè mìíràn náà tí ó fi dúró àpò zoro ìgbà tó mú ti yọ lẹ́tí mú ṣùgbà tó fi dìgbà tó dó ẹ̀ẹ́dẹ́gbẹ́ námírọ̀ ẹwà tó ní námírọ̀ sọ tó bá ti pé àtòlú ìwà wa mú ẹwà fi dó àtàkù níbẹ̀ níbi àyíká ìlà alábàtàkì námírọ̀ ilẹ̀ kọ́lẹ́ẹ̀tì dó tàdó àràfáwò sọ̀bọ̀dì ẹlẹ́tì jẹun ẹ̀kì dó àtàkù combine bọ̀kẹ́ tó kí ló àtàkì ìwọ́n ṣe tó kúbà hmm? tẹ̀bàgbà kúrúbà arábà tó gbọ́nà ṣe but tẹ̀bà dédé kéèṣe àwọn èèyàn pọ̀ kọjá akẹ́kọ̀ọ́ wípé wọ́n ní ìmọ̀ọ́mù ẹ̀yọ kan làwọn èèyàn tó lé ẹ̀yìn ẹ̀yìn tẹ́lẹ̀ wọ́n lè fi mọ́ kó wa ẹ́ so kéèṣe tó láti ẹ̀dá ìgbésò kẹsàn báyìí mo ga ìlú ilé yẹn náà so wọ́n pè mẹ́yọ kan wọ́n ṣe fọ́mọ méjì tàbí ẹ̀kọ́ báyìí lórí àkáàkùn ẹtí máa ń bá ti wá aṣọ tó gbà ìgbà yẹn tó ń bá ti lè lórí lò ẹsẹ̀ wa mú kẹrí ní àràfà àràfà tẹ̀ wọ́n bó òkè àràfà òkè àràfà òkè tọ́lẹ́ẹ̀dù òkè wà pẹ̀lú òkè wà pẹ̀lú àmọ́ ẹ̀rí tó gbó òkè ìdúró yẹn ò lè lo èyí mo lè jà mo lè gbóbẹ̀ wọ̀ àná ìdúró yẹn wà fún gbogbo àyè tó wà lára ta pé ibi tí mo dúró ní àwọn ọmọọ̀tẹ́ bá dúró náà ẹ̀ lè lo àwọn èèyàn mọ̀ ìbòyìn bàbá gòkè ní wàá tó máa sàdúrà fún wọn nípa ọlọ́jẹ́ rí bu ẹ̀ẹ́gùn kankan ẹ̀wọ̀n kì í lókè ńláńlá kan tẹ́lẹ̀ máa wó fún mu ẹ̀ẹ́gùn kankan òkè wà pẹ̀lú tọ̀ wọn pè ní jábàtọ̀ wà ẹ̀wọ̀n ẹ̀wọ̀n ló kù yẹn báyìí ìsàlẹ̀ rẹ̀ báyìí gíláàdì ó ní fẹ́ bu ó kálukú wà fún ayé ìfẹ́ ayé apa ẹ́ tó àràfà ni wà fún kálukú wà fèsì kíbla kìí ti fẹ́ fèsì òkè àwọn ọmọ ìgbésẹ̀ yóò fèsì òkè fún ẹgbẹ́ ìdòkè ayé ẹ̀tẹ́ yóò kàn ti dúró lókè ẹgbọ́n mi pọ̀tẹ́bá dára fún àwọn ọ̀sẹ̀ tẹ́lú tó kọ́ gbọ́dọ̀ wá dúró kíbla àtàlẹ́bí ẹwà ẹwà máa sàdúrà àdúrà ẹ́ tí a pẹ́ kí dúró àtàkùn ìgbà yìí ní bíbí àtẹ̀yìn ní lẹ́lẹ́dà tòró ẹmọ wá sàdúrà láti gbà yẹn ẹmọ jẹun náà o kò fẹ́ ní jẹun o kò sí ẹ̀ka náà àwọn bíi tẹ̀sí kó dàbí òun o náà àwọn ti fẹ́ ẹ jẹun ẹ jẹun máa fi ẹ sàdúrà láti gbà ẹ ṣe ẹ tẹwọ ẹ fi tìkìlà bẹ́ẹ̀ ti wá wá títí tó wo ìwọ dàbí káwọn láti yá àsìkò dóò títí ìgbà tí mọ́sílì fẹ́ẹ́ tó bá fẹ́ ṣe pé ní o káàkiri ṣe ìgbélú dàgbọ́ alápàtà gan ní hajj ẹ́ mọ́jú oṣù wa alẹ́kùn náà bẹ́ alẹ́jẹun alẹ́fẹ́lẹ́fẹ́ àmọ́ ká máa ṣe nǹkan tí o àdúrà kàdé bá a ṣe ń ṣàdúrà tó wá kù alẹ́jọ́ ìjọba tó wá kù tán tó tó wá wọ alhamdulillah àti parí ṣàrà ẹwà mú láti sàfẹ́ alábàládé ìtumọ̀ ní ẹwà padà sẹ́yìn padà mìíràn lẹ́tí bọ̀ wá mìíràn ẹ̀ka pọ́ìntì mọ̀tò ẹ̀kọ́ mọ́tò àdìpá lẹ́gbà lọ alápà alápà yóò àpàtà wá sẹ́yìn ẹlọ mìíràn padà bọ̀tù mọ́tò àdìpá lẹ́gbà lọ mọ́tò àdìpá kẹ kò lẹ́ẹ̀kẹ́ kò tẹ́lẹ̀ sòtò tó bá ti wọ ẹ̀mọ̀ mọ́tò láti bẹ̀rẹ̀ ẹlọ́kúta ìgbà ìfá bí nǹkan ṣe rí ètò pé àwọn ìfẹ́ ṣáájú ti pọ̀ tẹ̀rí nìyà tẹ́lú lẹ́ẹ̀kan táwọn bá tọ́ ọdún ọjọ́ kẹjọ tẹ̀lé tẹ́ǹtì yìí tẹ́ǹtì ti wà ẹ̀sẹ́ndẹ̀ẹ́dì mọ́sálíbà kan rẹ̀ dùn bóyá tẹ́ǹtì fún ọkùnrin nàìjíríà àti àbáyá mọ́sálíbà kan ló ti wà tó mọ́sálíbà lẹ́yìn náà tẹ̀sán tí ó ṣe ṣùgbọ́n kò àfẹ́kẹ̀ tó ìtumọ̀ ẹ̀ ní pé irú ẹni tó so tẹ́bátà padà ẹ padà níjọ ní alẹ́ ìjọ àpapá yìí tá a bá wá tẹ́lẹ̀ kan bẹ pé ó ní iṣu kọ́dà tó bá ẹgbẹ́ bá èèyàn wọ́n lórí ẹni lọ gba abẹ́rẹ́ ní kọ́dà ti lè sọ pé òun tá àdúgbò ní arafa kọ́dà tó ṣe kọ́dà tó ṣe pàṣẹ láti táìmù ìgbà tí àti kírun tó rí lẹ́yìn tí tí kàkà pé wọ tí tí kó tó ní kálífàjà ló yọ níjọ́ kẹwàá tàbí tó bá ti dúró ní ara wẹ́dà lọ́sàn-án àdúgbò tó dúró ń bẹ̀ kọ́dà bó ṣe ní fájì ní tòun ẹ̀rù kò ní ara ẹ̀ à ń pe léyìí káfí ni mo bá ti tẹ́ka àwọn ibi tó bá kọ́ mọ̀ ìwọ́n tó yọ̀ bá ti dúró lára bá kò ní hajj tó kọ́lẹ̀ tó bá rẹ̀ kágbà láti wọlé bẹ́ẹ̀ tí ó bá ti ṣe àràbà kò ní hajj kéde gbogbo bèè tí ó tó bẹ́ẹ̀ tó àdúrà tó fi ṣe bẹ́ẹ̀ sọba tí wàá ṣe ilé ìrìnsà láti aláàbò àlọ mùsàlífà mùsàlífà yìí ìgbà tó bá ti sọ ti wọ kẹtó kó bẹ́ẹ̀ ìgbà tó bá ti dé mùsàlífà àsìkò mágbèrè tó àti ìṣá náà ní tó ẹ wàá di ilé mágbèrè di àsìkò ìṣá ẹ wàá kọmbáìnì náà papọ̀ sísan fẹ́ náà ní àlàfà àmì ìfẹ́ kọmbáìnì bẹ́ẹ̀ lórí àtàkùn tó wípé ẹ lọ kọ̀ǹbáìn mọ́sílùmí àtìṣà náà ní mọ́sílùmí so combination ti arafa ẹ̀sùn asiri sí àtìkòdó òní but combination ti mọ́sílùmí ẹ máa tún mọ́sílùmí wá fẹ́mi wá bá ìṣà ní mọ́sílùmí náà kọ́ ẹ bá jẹ́ sí ìwọ̀n tẹ́sí ilé ìwé ẹ̀sùn lọ́sọ̀ ẹ̀sùn tàdúrà kò sí lélẹ̀ rẹ̀ àwọn àbí àti ìwà ní ibẹ̀ ni yóò ti mọ lọ́nà àtọ̀gá àti àgbà ìdẹ́lẹ̀ láì lè so ìyẹn ó sì lọ tẹ́lájú wá tó lẹ̀ tẹ́ ayé wà sáré tẹ̀sẹ̀ là ń ṣe fún àwọn tó ṣe kí wọ́n jẹ́ àwọn tán yọ̀ lẹ̀ àwọn àgbàlagbà àbúrò àwọn obìnrin wọ́n máa ń jẹ́ káwọn mú tó bá ti di bí irú àárín òru àwọn olè wọn ti máa palọ̀ tó kúrò náà because àwọn yóò fi pọ̀ jù iṣẹ́ kàlẹ́ fún ọdún bẹ́ẹ̀ gbogbo àgbáyé ibi tó mọ̀ lọ yóò lè jẹ́ kúrò ẹ̀jọ́ àwọn sábà tó ti mọ̀ tẹ̀wọ́n mọ́lẹ̀ káàpù ti di bí wọ́n ṣe káàpù tó kò jù ṣùgbọ́n ìlú ẹ̀jẹ̀ máa bẹ láàrin wa ká rí dá àwọn kan wà ó ọ̀gbẹ́ ti káwọn tètè mú ní mo tẹ̀lé bàbá ti di bí irú àárín òru káàpù máa lọ bàtà wọn bá ti dé mìíràn òní ọ̀tọ́bá kékeré tọ̀ alhamdulilá àtìlẹ́gbẹ̀ wọ́n ga ìwà ìgbà àti ṣètò tábà ti gbogbo ìdàlífà àṣẹyìn tábà àṣìṣùnlẹ̀ ìṣá àmọ́tíkà ìṣá tábà sí pẹ̀lú sáré kọ́ lọ́dà àṣìṣà ànẹ́bí ò dìde kí òun náà fílà lóru ní mo so tí wọ́n ń gbọ́ ẹgbẹ́ tó máa fún bàbá tí wítírì kò ti wá sí ìṣá rẹ̀ àwọn àpá àkàtà orí kò tẹ̀ sí wítírì ìjọba ọlẹ́nu pẹ̀lú ìfúnpọ̀ èyí ó sùn náà ẹ bá ti wá sí láàárọ̀ ẹ wà kásùbà àsùbà yẹn ti kejì hmm? ẹ ti kejì so ẹ wà dúró ní mọ́tà nípa náà ń kọ́ o gẹ́gẹ́ bá ti sọ pé arafa àsọ pé arafa àyè tó fẹ̀ ní jabalu rahman bẹ lẹ́bi táwọn ìjọba náà jóná sọ ànábì dúró mi àwọn mi àwọn òkúta tó wà ní ìsàlẹ̀ bẹ́ẹ̀ náà ni wọ́n fi kẹ́ ní mọ́ṣáláà national haram ní àyè kan ní mọ́tà ní pàtàkì òkè kan náà máa bẹ̀rẹ̀ sẹ́ńtẹ̀ kódà ibẹ̀ ní mọ́tò national haram sára bí gbogbo sọ ẹni gbogbo ẹ̀rọ ní ẹni gbogbo àtàkùn àkọ́míṣọ̀n tó kó bá rọ̀ wá lọ́wọ́ báyìí bá ti mú ẹ wà á bá ti wá dé lẹ́yìn ẹni ká tó bá tán ibi ẹ wà mọ́tò ẹ wà fẹ́ẹ́ ti bila ẹ mọ̀ wá sàdúrà ẹ mọ̀ sọ̀rọ̀ báwọn sọ̀rọ̀ ẹ mọ̀ sọ̀rọ̀ báwọn sọ̀rọ̀ ẹ mọ̀ fi láyé láyé lọ́wọ́ ẹ mọ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ wà á ti tí tí tí yóò fi mọ̀ dáadáa sábà pẹ̀lú sí kásùbà kàgbẹ́lú pé èèyàn kásùbà di five thirty lọ́dọ̀ wa pé kó wá dé ojú seven ẹ́ àbí bí wọ́n fi ké tẹ̀sí ní pé ìyẹn ti mọ́ ọ̀sọ́bà fi tán àti ìgbẹ̀yìn gbà ẹwà lọ́sí mi ní kàgbẹ́lú di láì ìjọ ọdún oṣù àgbà ẹwà padà lọ sí mìíràn ẹ̀bá dé mìíràn ẹ̀fẹ́ wáyé. Hmm? nǹkan mẹ́rin ni ẹni ṣe ń jọ́nà bọ̀ pé dúkìá sí àti mẹ́rin ẹ̀rí sá ń jọ́nà ẹsẹ̀ bá ti ń pò láti musa nípa ẹ̀ka lè yí láàárọ̀ tẹ́ ń lọ sí ìmìnà ẹ bá ti dé ìmìnà báyìí gbàrà báyìí ẹ sọ́ọ̀kù làbẹ́kà lọ́kùnmọ́ làbẹ́kà tẹ́bá ti ọ̀gá fún ìbẹ̀rẹ̀ dé lọ báyìí tá tẹ́bá ti fẹ́ bẹ̀rẹ̀ ìbáadà ní que ẹ̀ṣọ́ kò zàbẹ́ gbogbo àbẹ́sọ̀ zàbẹ́ kan lẹ́mọ̀ sọ lọ lẹ́sùn sí ẹ̀ṣọ́ pẹ̀ ń pàtẹ bá ti fẹ́ bẹ̀rẹ̀ sí ìdúkù kòkò lẹ́kọ́kọ́ fẹ́ lọ jù ní mìíràn ìta pẹ̀ náà wọ́n jókòó àṣẹ̀ká ojú ìbá ìrẹ̀wọ̀n bẹ̀rẹ̀ rẹ̀ èyí ìdẹ́gbẹ́ yẹn mọ̀ wókò ńláńlá tí wọ́n ní ká wọ́n làwọn ọmọ máa ń sá àwọn èèyàn jẹ́ gbà kẹ́kẹ́ nìkọ́lọ̀ lè dúró bẹ́ẹ̀ tó wọ́n máa gbà tó ní pé ọlọ́run ṣe sáré nínú gbowó tó kò sẹ́nì kẹta fẹ́ di àmìlà òkè òkò kéékèèké ní déédé ní táì ẹ̀wà ẹ̀wà ẹ̀wà ní ìjọba ìmọ̀ kéékèèké fún wọn fẹ́ ń jẹ́ ìlànà rẹ̀ òkò kéékèèké sáájú bẹ́ẹ̀ ti wá dúpọ̀ but the way ìtàṣà àríjẹ wọn ti ṣe dáadáa ní ìsìn náà ṣáà lọ ẹ̀ torí gún fún ẹ wọn ti ní o má ṣe tó sẹ́rí ìṣàpẹ́tẹ̀ bá rántí ńgbà tá à ń sọ̀rọ̀ pé jọ lẹ́kẹ̀ẹ́jọ mákàlẹ̀ ti wá sí mìíràn àbí sẹ́rí on the plane plane tẹ́lá pé plane bí dàbí mo ń gbé dẹ́gbọ́n visa orí ti wà arafa arafa ìgbà ẹ́ mọ̀sálífà ẹ́ mìíràn maka tẹ́lá pé mìíràn towards maka lẹ́ńlọ tẹ́gbọ́n mi tẹ́wọ́ láwọn àyè àyè mẹ́ta ni èyí tó súnmọ́ mọ́ká jù lẹ́ẹ̀kọ́kọ́ ju ẹ́ẹ̀sì méjì nílẹ̀ níjọ aláwọ̀kọ́ ẹ pàṣẹ ẹ padà wá ju díẹ̀ níjọ ẹlẹ́ẹ̀kejì pé dàní àyè kan ní lẹ́ẹ̀tì dìbò wọ́n ń gbọ́ ní àlùjọ́mọ́rọ́ àtúngbọ̀rọ̀ ẹ ẹ tó kankan àlùjọ́mọ́rọ́ àlùwọ̀sọ̀ èyí tó wà láàrin àtúngbọ̀rọ̀ ní minor middle then al-kubra the main one so ẹ̀ẹ́sì aláàkọ́ ilẹ̀ ẹ̀fẹ̀lẹ́kì ìbílẹ̀ ẹlẹ́kẹta lẹ́rọ níjọ́ ìgúnra níjọ́ tẹ́sì ẹ̀ ní gbogbo mi àyíkára lẹ́sì ìgbó mẹ́tẹ̀ẹ̀ta ọ̀nà ń pè ní ìjáwọ́tò àkọ́bà tọ́tẹ́ bá ti débẹ̀ òkú méje yí déédé láìpẹ́ wa ẹlẹ́ta òkú onílẹ̀ nílẹ̀ tẹ́ bá ti gbọ́ ẹ̀ka nígbà nípa ìdíjọ́ ẹ̀ka kẹ̀kẹ́ ìjọ tẹ́sì méje the maximum òkú téèyàn lè ju seventy ẹ ọ maximum so <laughs> maximum that is fẹ́ni tó bá lu bíi four days nínú ẹ àmọ́ mo ti kù three days náà lẹ́yìn ló fi jẹ́ forty nine ẹ ti twenty one the last day last day ẹ so àmọ́ ju alákọ̀ọ́kọ́ méjì náà tí wá ní ẹ̀sì ẹ̀sì tẹ́bá ti mú òkú báyìí hmm? tẹ́bá fẹ́ dúkò yìí gẹ́gbẹ́ ìsọ fún yìí ẹ̀dá kan lókè níjọ ìjọ kan òun gbọdọ̀ ti yọ ẹ ṣọ ẹsẹ̀ tó dé bẹ̀rẹ̀ lókè yọ tòun ìwé wọn sọ ní fún yà òtí ẹ̀ dé dé dé ìwọ̀n jù sọkẹ́ tó délẹ̀ ẹ tọ̀sùnmọ́ lẹ́yìn ìjọ yìí ìjọ ẹlẹ́ẹ̀kọ̀ọ̀kàlá àtijọ́ tó tẹ̀lé jọ́ tẹ̀dùnkù yìí àtijọ́ kejìlá tẹ́lò mímìnà dápẹ́ ló tẹ̀ kẹ́ ẹ tó bẹ̀rẹ̀ sí dúkò yóò máa tó táìmù tó rẹ̀ ìjọ alákọ̀ọ́kọ́ ni pé tóòrùn bá ti yọ ẹlẹ́bí dìbò ìjọ ẹlẹ́ẹ̀kejì àjọ ẹlẹ́ẹ̀kẹta ó gbọ́dọ̀ jẹ́ bádàgbàwàdì àkójúrì ní kẹ́kẹ́ mẹ́wàá tí kẹ̀kẹ́ adìsùgbọ́lá náà nígbà tó rú yọ pé òun ti fún yọ báyìí tó sàwọn sọ́mọ́ ń ṣe wọ́n fọ ní mọ́sálásí nǹkan wọn ẹ́ díjọ́ ẹlẹ́ẹ̀kejì àdíjọ́ ẹlẹ́ẹ̀kẹta òun ó gbọ́dọ̀ ní pé òun ti yọ tán òun ti wáyẹ̀ látàrí ní dédé láti láti zò ní ìgbà tẹ́kọ́ lè bẹ̀rẹ̀ ẹgbẹ́ ọ̀dà kan ló tẹ̀ ẹgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ kẹ́sì ní sí ìdí ìdókòwò kan tó máa tẹ́lẹ̀ ìdíyẹ nígbà àti mọ́ àti mọ́ ẹ ọ̀yà ìgbà lọ ẹgbẹ́ ìgbà padà fọ́ọ̀mù àwọn ọ̀rẹ́ ra wọn ẹjá sáré lọ lè lójú wa alákọ̀ọ́kọ́ ìjọ ìjọ sẹ́ńtìdè tó ń bá ti jọ ẹlẹ́gbẹ̀ẹ́ títí dalẹ́ tíjọ ọjọ́ kọkànlá àtijọ́ kejìlá fẹ́ lò wọ́n ó ní ìgbà tó bá ti zó ẹsẹ̀ kan fún mi táàgì zó pé nígbà fún ìgbà tiẹ̀ látàgì lẹ́lọ sí bẹ́ẹ̀ ni ìjọ kẹkànlá ni mo wẹ́ gbọ́ mi ìjọ kọkànlá àtijọ́ kejìlá àtijọ́ kẹta fẹ́ tó bá fẹ́ dúró kí láti kẹ́ dúró ìjọ kẹkànlá ìfáàtàwọn ò ní dúró ọ̀pọ̀lọpọ̀ láti mú àwọn èèyàn tẹ́lẹ̀ bá mẹ́bò lè rèé yóò dúró lọ sẹ́ni àti ìlú ní àwọn èèyàn olú kúrán náà ló sọ bẹ́ẹ̀ fún wa wọn fi wọ́pọ̀ lọ́wọ́ anáṣẹ ọlọ́run àwọn ti àjẹ́ àmì àbùdá láwọn ọjọ́ tó lọ́wọ́ àmọ́ àjẹ́lá fi yẹ̀wò méjì ẹni tó bá kánjú níjọ́ méjì tẹ̀sẹ̀ kó lójọ́ mẹ́ta ní mìíràn tún bàlá ti fún àlẹ́ kò fẹsẹ̀ lulẹ̀ wọ́n ń tàbá fara ẹni tó bá ti lọ́ra tó lójọ́ kẹta fún bàlá ti fún àlẹ́ ní mọ̀nìkà kò fẹsẹ̀ torí ìjà ọmọ bọ́bà tó gbé ewu yìí kẹ kó ọjọ́ kejì tẹgbẹ́ ìjọ mẹ́ta lẹ́nu tó rìn náà òdìbí àwọn kan bẹ tó pé iṣẹ́ kan bẹ tí àwọn ń ṣe níjọ yọmù náà níjọ kẹfọ́ òun ò tí ì ṣe asọ́tù ọ̀la rẹ̀ aṣọ àwọn ọ̀sìn máa fi gbogbo ẹlápẹ̀já lè gbọ́ aṣọ yìí ẹja lọ bá aṣọ yìí jọ fún máa ní pé ẹnu 10th day of the Hijjah 11th day of the Hijjah then 12th day of so mo ní ẹ̀jú ojú alákọ̀ọ́kọ́ méjì ní jamuwa àti lakwa the main one ọ̀tẹ̀ méjì small méjì and the main one kò méjì náà lẹ́yìn ṣẹ́gun yìí tẹ́bá tí ń dúkọ̀ yẹn wọ́n ti aláwọ̀ akpọ̀ pẹ̀lú bẹ́ẹ̀ bí ń sọ̀rọ̀ tẹ́bá tí aláwọ̀ akpọ̀ aláwọ̀ akpọ̀ aláwọ̀ akpọ̀ aláwọ̀ akpọ̀ bẹ́ẹ̀ ti dùn méjì náà tọ́ sẹ́yìn tẹ́bá ti wá ju ìyẹn tán ẹ̀yìn ó gbé ní ìbàyí nìyẹn àwọn fẹ́ sàgbà fún ẹni tó kẹ́kọ̀ọ́ ní kó tẹ́wọ́n lọ́lé ìjọ tùtẹ́yìn ní tèyẹ tẹ́ ju ìdìbò yìí ẹ padà tùtẹ́yìn fún mi yìí o a third one ní fourth day a third one ní fourth day ṣàbá lọ pé àyè mẹ́ta ni àbí àyè ẹ̀sìn tó àyè tí a bá ti ń bọ̀ wá láti Muzdalifa àyè tó kéré jù káàkiri ní àjọ mọ́tò ṣùgbọ́n lẹ́kọ̀ọ́ kan ẹ̀mí jùkò èyí tó wà láàrin ẹ̀mí jùkò èyí tó wà ní parí tẹ́fọ́ òun ló súnmọ́ mọ́ ká òun lẹ́sìn lọ́dún méjì ní dédé òkò bí ẹwà tẹ́bá ti jíbá ọdúnbàrí ẹ̀dà àbúrò tẹ́bá ti bá ẹ padà sí tẹ́bá ti tẹ́bá ẹ pẹ̀lú tí ọ̀pọ̀lọpọ̀ àbá àtọ̀ tẹ́bá ti tẹ́ ẹ̀sìn ewu àtọ̀ àtọ̀ aláì ẹ̀sìn ewu pé gbogbo ọ̀kan ìlú jẹ́ mọ́tẹ́ àtọ̀ nílẹ̀ tẹ́bá ti ní yẹn ìlú ojú alákọ̀ọ́kọ́ ni alákọ̀ọ́kọ́ ni yóò léde ìjókòó bẹ́ẹ̀ lè ṣe ògbé ìròyìn sí mọ́bìnrin gbogbo gbogbo nǹkan a sọ pé kẹ́ máa tẹ̀lé yẹn má lò lọ́fíń dá ẹni tó àwọn akọ̀tẹ́yìn wà ní ẹ̀wọ̀n ìjọ kẹjọ lẹ́bẹ̀rẹ̀ ìjọ kẹwàá ó ti ẹnjọ́ méjì nǹkan náà wọ àfọ ara ń gbé gbogbo kan yóò kú àtọ̀lélẹ̀ ẹ̀wọ̀n gbogbo ṣe rọrùn tó bọ́tà àwọn kan ọmọ yóò gbé agbára nìyẹn ó lè gbé fún sẹ́kọ̀dì ṣògbó òkun wa mọ́ká nígbà tá a ti kó mọ́ká ẹnu tẹ́ so nǹkan aláwọ̀ tẹ́ẹ̀tì ẹjọ́ ẹ níjọ ọdún ẹlẹ́kìnrin ẹ pẹ̀ràn bóyá ẹ̀yìn wọn bá yín pa ni ẹgbọ́ bí ẹ̀sì sanwó rẹ̀ rẹ̀ jù àwòrán ti dé bí ara wọn kàn kálukú ní báwùsà tíkẹ́ẹ̀tì pípọ̀ ẹran rẹ̀ sábà ọ̀pá ilé ẹlòmíkì bẹ bá fẹ́ ẹlòmíkì bẹ tí máa ń lọ síbẹ̀ tó wọn fẹ́ jẹ́ bí ara wọn wàhálà ni àmọ́ ẹ̀sì ẹ̀fídẹ́ǹtì àwọn òṣùbà yìí dé bí ara tó àbí iye ọ̀tún nígbà tó ń gbà yẹn pé ẹ̀tọ́ kọ́ kọ́ọ̀tù yẹn ìdánríta ló ti kú tó sẹ́kù ìjọ kẹwàá tó ẹni tó bá ti wá kọ́ọ̀tù rẹ̀ gbà kọ́ wálé adánrí tó bá tó ń gbọ́ tó fẹ́ kọ́ọ̀tù ẹ̀ lẹ́nu tó kọ́ọ̀tù tó mọ́ kéèyàn dín àlú lọ́lá nílé tó ọ wá kù kàn àbí mẹ́rin mi dàpọ̀ jíjú kò wípẹ́ ẹran jíjú kò wípẹ́ ẹran ìbárí àbí ẹ̀ka tọ̀wáfù hajj tó ń lápẹ́ tọ̀wáfù lè fa bọ̀ tọ́ ẹ wo ní ìsìn báyìí Mínà lẹ́wà tọ̀wáfù yìí Mákà lẹ́kẹ̀ẹ́ ẹ wọn amúrin padà fẹ́ni tó bá fẹ́ ṣe ní jọ́nù tàbálẹ̀ tó bá tó lọ kí ní láti fi hàn ṣe ní ìjà àwọn jọ́yìn àná bí ṣe bí ọba ṣe ń jọ́yìn sí bí ọba ṣe ń jọ́yìn sí but ẹ bèrè kí ló fà tá a fi sọ fún táwọn ìṣẹ́ ṣe àmìlísọ̀ sọ́lá ń wò pé àwọn obìnrin tàbẹ́sẹ̀ hajj tóbìnrin bá ń ṣe mẹ́ńtì kò lè ṣe tọ̀wá ẹgbẹ́ mi tóbìnrin bá ṣe mẹ́ńtì kò lè ṣe tọ̀wá gẹ́gbẹ́ tó kò lè ni ò bá lè ṣe tọ̀wá kò now ara wípé àmẹ́sọ̀ sọ́lá fẹ́ tó gbogbo àwọn obìnrin kò sí bẹ̀rẹ̀ lẹ́yìn kẹ́tẹ̀tẹ̀ lọ ṣe tọ̀wá kò yẹ kó pé ọ̀yá ẹ̀kálọ̀ ẹ̀kálọ̀ ẹ̀kálọ̀ ẹ̀kálọ̀ pé wọ́n sọ́lá ti ṣe tẹ́lẹ̀ kò sí anything ká má sí mẹ́ńtì ìdíjọ́ bá dé ní sórí àfẹ́kì ní ajílẹ̀ ṣe wọ́n pé yọ kẹ́yìn òun ni àfihàn ká ṣe ní ìjọ ìbọn tí ò bá rọrùn ìjọ tí èlé rọrùn ní pé mẹ́rin sẹ́yìn lọ́dún táwọn ti hajj àwọn náà ṣe ṣùgbọ́n àárín láti mìíràn lọ́sùn máa kàtọ́nẹ̀tì ìlú ẹgbẹ́ wọ́n ní mọ́tò fi bẹ níbi tí mọ́tò bá wà gbọdọ̀ àǹfààní àmọ́ tí ò bá rí máa tó <laughs> ẹ̀rìn kẹbàá nìlọ àbí mọ́tò àṣẹ tọ̀ tẹ́ẹ̀ bá ń bọ̀ èyí ní mọ́tò ẹ̀jẹ̀ kan bọ̀ àdìsí àti mọ́tò gbá wa ní àìdáàbò ẹ̀sìn nóòtì àwọn èèyàn sábà máa ń sọnù mímì náà àìdáàbò tó lọ fún kálukú káwọn kan bá fẹ́ẹ́ fẹ́ lọ outside kí wọ́n fẹ́ẹ́kù kán mọ àwọn ìdáwọ̀ olókèjì kán sì máa fi wọn ẹ mọ̀ sí rabaraba yín o ọlọ́mọdé àtọ̀rọ̀ náà kò sẹ́bà má ti sọ pé ká ah, àwọn ìkọ̀ wà kọjọ yìí ẹ bá lọ olùdíje ìṣe má tó náà ẹ má tó bá wà àti wípé àwọn ìyẹn tẹ́tẹ́ ìkọ̀ wà kọjọ yẹn pọ̀ ẹ́ kò sẹ́yìn bá ti mọ̀ bá ah, kò bá lè rọrọ kéèyàn fẹ́ kàṣe tí ó ṣe níbi náà ẹ̀wọ́n mi jùpọ̀ wọ́n ti bọ́ pẹ́ náà tẹ̀ dání ẹ́ sọ̀kọ́ mọ̀ pé ètò kù òní tẹ́ bá padà sí mẹ́ta ẹ̀ lọ́sẹ̀ tó wá kó ẹ̀ tó bá ti kó bá rọrùn láti ẹ̀ bá dé ìtumọ̀ fi gbogbo mẹ́ẹ̀ nígbà wo èyí ti kanjọ́ kan pé jíjú kò pípẹ́ ẹran dídání àti ìṣe tọ̀wá torí pé tọ̀wá kò nìkan lẹ́ẹ̀rí pé ní òun ní location tó yàtọ̀ fún ẹ̀ka lókù pé máka lẹ́tì lọ sí gbogbo yòókù ó ṣe é ṣe ìrìnà lẹ́sìn ẹ́ ẹ̀ lè tẹ́mìnà ìrìnà lẹ́sìn àmọ́ máka dídání ìrìnà lẹ́sìn tó bá lọ sí tọwá fún ẹni wọlé dání bẹ́ẹ̀ ìfá ti dáhùn máa ń ṣe tọwá bẹ́ẹ̀ sí tọwá bẹ́ẹ̀ bá lọ sí dání torí kó mọ́kùn wí táì ọ̀sán ní táì káyé ti gbéra wọ́n á lọ ṣe tọwá fún ìfá lọ sọ́mọ́ ìfá lọ sọ́mọ́ àdárí bọ́sù kò ní kò sílé dání bọ́tọ̀wá mọ́kàn bọ̀rọ̀ ṣe kò ní tọ́ bá tẹ bá ẹ̀sìn jíròrò pẹ̀lú àwọn sábà jọ lọ táwọn èyí tí ó bá rọrùn tí ò ní ní wá lára láti mú ládàá wọn pé wọn kò sí wọn. tó tọ́ bá ṣèyẹn tán àti mẹ́ẹ̀ẹ́mẹ́ẹ̀ẹ́ tán lọ́jọ́ báyìí alhamdulillah ìṣe hajj kákan sọ mìíràn ló níjọ kẹwàá yìí sẹ́yìn ìlú kò ní làwa sọ ní léyà ní sọ náà làwa ni ẹran tiwa báwa ti ń kí ìdì yìí àti báwa ni ń kí ìdì lẹ́yìn ìlú kò àmọ́ ìwé kí ni ń dẹ́yìn ìwé kí ìdì lọ torí ẹsẹ̀ǹsì ìdì náà nìkan bá wọn mùsùlùmí ti pọ̀ tó tẹ́bá wá bẹ́ẹ̀ náà bá dé ibi tẹ́lẹ̀ ìlú kò máa ṣá àlá tẹ́wọ́ bá wọn mùsùlùmí lọ ọdún sáà mùsùlùmí nìkan ọpọlọpọ inú yóò dún nàìjíríà mùsùlùmí tán ìjọ tẹ́ǹdì ẹ wà sùn mi ẹ tètè pé má ṣe nǹkan má ṣe báyìí má ṣe báyìí òṣèlú mọ́ tọ́wọ́ wá jíjọ́ kejì jíjọ́ kọkànlá jíjú kò tẹ́lẹ̀ lẹ́yìn láti tọ àwọn àyè méjì yóò kù tó tẹ̀sán láyé mẹ́ta lè rí jùkò ẹ̀ pé ẹyọ kan lẹ́sẹ̀ níjọ́ ẹlẹ́kẹ̀wá ẹ wà ló mẹ́tẹ̀ẹ̀ta ẹ ló mẹ́tẹ̀ẹ̀ta láwọn ìjọ kejì tọ̀ the first one tẹ́wọ́ kọ́ me, ẹjù lọ́dọ̀ tó méjì hmm? ẹmọ̀ tàbí àpapà ẹ̀sì jẹ́ ọ̀nà èyí tó wà láàrin òun náà ẹjù náà méjì èyí pé ó wá jẹ́ fọ́ọ̀mù last one tó ẹgbẹ́ ti fún jọ ẹjù náà méjì tẹwàá ní first one tẹ́wọ́ kọ́ ẹ̀dìdì méjì ẹ̀dìdì ẹwà pé ìkìbìlà ẹwà sàdúrà tó gbọ́ ẹgbọ́ ẹ̀sàdúrà tó gbọ́ ẹwà pọ̀ sí ẹ̀ sẹ́kọ̀ wà náà ẹ̀tù sọ náà ẹ̀tù gbó ẹ̀tù sàdúrà tó gbọ́ bọ̀tẹ́ bá ti jọ láà ti láàkùn àtẹ́gbọ́kọ́ jù láàkùn ẹ̀rí lóbi o oye pé níjọ alákọ̀ọ́kọ́ the last one ìfẹ́lẹ́ ìjù níbi ẹlẹ́ẹ̀kejì ẹ́ẹ̀jù lọ́nà mẹ́ta seven seven seven twenty one but ẹ́ẹ̀jù ó dára ti dùn wẹ́lẹ́ ìṣàlọ́ àpapọ̀ ẹ́ẹ̀jù ẹ̀ẹ́dàgbà ẹ̀tún mú tẹ́lẹ̀ kejì ló wà láàrin ẹ́ẹ̀jù méje ọlọ́pàá ẹ̀kú sàdúrà tẹ́lá ẹ̀kú tẹ́lẹ̀ kẹta bá jù lọ́nà ẹ̀mí sòsùn mẹ́nu pé ìyàtọ̀ ilé ìyàtọ̀ òun ni pé oòrùn àtò dó lẹ́ẹ̀dó tó bẹ̀rẹ̀ fún wa kì í ṣe bí tálá ọkọ̀ pé tó bá ti yọ ẹ̀rọ ẹ wà tó wá ti bẹ́ẹ̀ ṣe fi níjọ́ kejì ọdún yìí níjọ́ kẹta ọdún ẹ̀ tún sílẹ̀ ẹ̀ tún kó láti kò dùn ẹ̀ ẹ̀wọ̀n mi kàtó lọ lè jókòó kọ̀tẹ́ rí bí ìwípé jọ́ kejìlá ilẹ̀ fẹ́ kú ẹ̀ ẹ̀ fẹ́ dúró níjọ́ kẹtàlá ìjọ kẹtàlá ìdíjàbù sọ ìjọ ọdún ni ìjọ kẹwàá ìjọ kejì tẹ́lọ ju kó twenty one ọjọ́ kọkànlá ìjọ dẹ́kun lọ sí dẹ́kun lọ ju twenty one ní ọjọ́ kejìlá ìjọ yẹn náà lẹ́sẹ̀ kú kẹ́kẹ́ tó kù ẹ ti gbọ́dọ̀ kú níbẹ̀ kórùn tó wọ́ tẹ́bá fẹ́ kó jọ kejìlá tóun bá ti wọ̀ bá yín ẹ gbọ́dọ̀ ló jọ kẹtàlá tòkì náà àtẹ́gbà ẹ̀ so ẹ̀bùn fáwọn ìlú tó mọ̀ tó ti kọ̀ fún kálukú ti di ẹrù ẹ̀ o ó ti kíní àtàn pé wọ́n fẹ́ kó ti pé tẹ́ bá ti dé bára báyìí ẹni mú sọ́dà kóòrò mọ́wọ́ báyìí wá ìgbà tí kò mọ́wọ́ báyìí pé kó tó jẹ́ ìlú tẹ́ bá ti mú sàn báyìí tẹ́sí ẹ̀rọ ìkọ́lá tó ń wọ yà fún mi bọ̀ pé pé ẹ̀ sí ìṣe tán tó ń fi ó ń kọ́ ìpè tẹ́lídì ó pẹ̀lẹ́ sọ̀rọ̀ lára bóyá bóyá náà wà lára wọ̀ kìí ṣe òní rí sí ànábì sọ́là ṣe dúró ànábì dúró kìí ṣe dúró kìí ṣe òní rí sí but bó sà ti wà bá sà ti ṣe nù pé ànábì ò dúró ní ilé tó sà ti wà tó tó bá di dọ́kẹ̀ ìjìlá náà kọ ẹ̀ kò ṣe seven seven seven bíi seven ẹ̀ ṣe ọ̀la ẹ̀ ìyẹn náà then ẹ̀dẹ̀ fi sọ kókò tẹ̀ kàn kó sínú ihò yẹn ó ti ní ìhò kátà nígbà tó fẹ́ ráàyè kó hàn láti wọlé ẹgbọ́n mi kó wọlé kó bá ti wọlé ẹ̀wà òkè tẹ́bá ti wá ṣe lẹ́yìn ẹ̀sán ẹ̀mọ́ sọ ẹ padà sí maka wọ́n padà sí maka ẹ̀dì parí ṣe hajj ọba ẹ̀mọ̀ sí tọ̀wá fún ẹ̀mọ̀ sí nǹkan ìtó kan fún ìgbé ẹ̀mọ̀ fún ìjọ wo lókùn tá lọlé pẹ̀lú tó wà lórí visa àti passport àti kìnnìyàn tọ̀tẹ́ bá ti wá ọjọ́ tẹ́ lọ́lé ó wá kù tọ̀wá pè yọ kan ẹ̀wọ́n tọ̀wá tí a wẹ̀ tọ̀wá ẹ̀ tí a wẹ̀ tọ̀wá ẹ̀ ti ṣe tọ̀wá ní kẹ́kọ́ mọ́ bẹ́ẹ̀ ti tọ̀wá kù kan tọ̀ olùwà kan níjọ́ ọdún fẹ́ni tí ò bá ti wá ṣe tọ̀wá tiẹ̀ tó wọ́n ṣe níjọ́ ọdún tí mo sọ pé òwá sí mẹ́ka ẹ̀ tó bá ti dé mẹ́ka yóò lọ sí tọ̀wá ẹsẹ̀ tọ̀wá fún omi sàlàyé ní ẹ̀sán bá ti tọ̀wá fún ẹ̀sán tọ̀ alhamdulillah láti parí kẹ́ni tó bá ti ṣe níjọ́ ọjọ́ kẹwàá tẹ́lẹ̀ tàbí tó ti sun ohun ọmọ di pé ìjọ wò lẹ́mu wo tọ̀ irú àwọn irú ẹ̀ ní ìgbà pé ti mákàlẹ̀ ọkọ̀ lọ sẹ́kọ̀ yóò lọ sí màjínà àbí tọ̀ ìjọ tí ẹ bá lọ sí màjínà ní ó lè sábì gbà tẹ́ ẹ̀ ti sí àwẹ̀ sọ̀wà ìgbọ́sẹ̀ ẹ̀yàbá fẹ́ dágbére fún maka lọ Madina ní ọ̀la òkè ní táìmù wo afẹ́gbéra bí iná yẹn lọ sí pẹ̀wà fún wàdá àtìrí lálẹ́ ẹgbọ́bí maka mọ̀kí wọ́n Madina bá gbẹ̀kẹ́ fún wa sí Nàìjíríà àwọn àkọ́bẹ̀rẹ̀ fẹ́sì maka lẹ́yìn kọ́kọ́ lọ àwọn kọ́ báyìí makala wo wà á sọlọ tọ irú bí dáì ti gbé ìhìrán kan làwọn ti gbé madina làwọn ti gbé ìhìrán kan bọ̀dú wọn kálẹ̀ ìkọ̀kọ́ lọ so níjọba bá ti kọjọ́ tẹ́yìn lọ sí madina ẹ wà ti dẹ̀ bá sọ wa jọ́gbà bá ti kàlàyé bá ti sọ wa fún yẹn tán ẹ mọ̀ sí madina gbogbo jáde madina òun olóògbé kò sófin ọba ìjọba kò sí níbi pẹ̀lú iṣẹ́ hajj èèyàn fẹ́ gba aládàáni wọ́n dẹ̀ já ìwà lórí kàkàṣe akẹ́mu mọ́sáṣí ànábì akẹ́mu láti ní rọ́lọ́ asálámọ́sá ànábì asálámọ́sá àbẹ̀rẹ̀ akẹ́kọ̀ọ́ ìyẹn asọ́lé ni kò sọ́rọ̀ òfin kankan mọ́ èyí tó máa fi hàn mọ́sáṣí ànábì tọ́ sáfà sọ pé ẹni máa ti mẹ́rin tí ò lè fi sọ̀wá sábà wá lẹ́nìkan kan nù kẹ́ tó wá kò ní maka dáàfí àwẹ̀ sọ̀wà fún yẹn ló wá kù tí o sì fóbìnrin bá ti mẹ́sì ti gbà ní ọlọ́ọ̀bá bọ̀ kó má ti sọ̀wà fún ẹ tí o bá ti sọ̀wà fún hajj rẹ pé ó mú pẹ̀lú àwọn ìlú bọ̀tún sọ̀wà fún ìfábọ̀ tí mẹ́sì ti bá wá dúró lé mẹ́sì dòdó tó ṣe kọ̀ yóò wá ti bọ̀ wá mi fara pẹ̀lú mẹ́sì rẹ náà bẹ́ẹ̀ èyí tó lágbára náà wọ́n wá sí sàmùkánì lọ sí màjínà láti màjínà sọ ọmọ tó wá sí. so in summary àwọn information tí wọ́n fẹ́ kẹ́ ẹ̀rọ mi wọ́n máa wá gáàjì ní àtẹ every point. lẹ́yìn náà bá ti wo nǹkan tá à ń gbélé láwọn nǹkan tó jáde wá àtúntẹ̀ convention bẹ́ẹ̀ àwọn àdó àtàwọn àtúnfin àwọn nǹkan kéyìí tí a bẹ̀rẹ̀ ọ̀sán láàyè lọ́lọ́ láwa ní àfẹ́ríkàrà ẹ̀yìn rọ́bà láti ìdílé àhábẹ́rẹ́ ẹ̀yìn àjò àwọn kan àwọn kan yìí kò kéyìn wá sáà gbà ọlọ́wọ́ máa kéèyàn ti tọrọ lọ́dọ̀ ọlọ́run bá kò kò gáàjì kó gba hajj ní kéèyàn sára fáwọn òbí kéèyàn sára fún ìyẹn kéèyàn sára fáwọn àbáyé kéèyàn sára fẹ́ẹ́ gbọ́dì sára fún ìyàwó ọmọ kéèyàn sára fún àìná gbogbo orí ayé àti òbí ẹ̀ máa fẹ́ kéèyàn tọrọ lọ́dọ̀ ọlọ́run kéèyàn máa bẹ lọ́wọ́ bá gbogbo orí tọ́lọ́run bá ṣe fún ìyẹn fún hajj bí ọlọ́run ti pé ẹ̀kọ́ lè wá ọlọ́run láti wá pèjọ tuntun bẹ́ẹ̀ bá ṣe sáńkọ̀ pé pẹ̀tọ̀ ọlọ́run wá di pé kí ẹ̀ máa dá kùbí àkùbí àkùbí lọ gbogbo nǹkan bẹ́ẹ̀ ti sílẹ̀ fọlọ́run lẹ́jẹ́ ọlọ́run ti ń padà sí i ẹ̀ wọ́n wá ṣọlọ kò ní wọn sọ pé wọ́n lọ wà ní ìṣẹ̀lẹ̀ náà. náà jùlọ àkùnmọ́ lọ fẹ́ràn tọ́lọ́kùnbà fún ṣẹ́fà lẹ́sìn wọ́n tòfin fáyẹ̀ fún wa wọ́n sì sọ fún wa ó gbá dájú òkú ní tẹ́lẹ̀ ga yọba àdínkù kò fi ẹ̀gbẹ́ tó yìí ọlọ́run bí oge fún wa ọlọ́run bá ó fi ṣe ọ̀run fún wa ọlọ́run bá ó fi ṣe ọ̀run fún wa gbogbo àwọn tá ń lọ ọlọ́wọ́ jẹ́ á lọ gbogbo wa náà lápadà dé nínú ìlú àgbàgbàrà lọ àgbàdá àti ìlọlọ́dún ọlọ́dúnjẹ́ á lè lọ lọ́dún tó bọ̀ ògbàdá ọlọ́dún ọlọ́dúnjẹ́ á lè lọ lọ́dún tó bọ̀ so eléyìí inṣàlá gbogbo tí wọ́n kọ́ wa a tún máa practicalize ẹ̀ka bá débẹ̀ inṣàlá ní ṣẹ́jú ṣẹ́jú a tún máa rárá wa létí kì í ṣe tó ṣe pé bá a ṣe gbọ́ tán àwọn àgbẹ̀fọ́ àtàrà jẹ́ ti gbọ́ ọ̀hún ẹ̀mọ́ tí àwọn olùsí máa nílẹ̀ ẹ̀rọ àjọ lọ náà ní àníjàmọ́ ara ṣùgbọ́n ètò da náà ní pé nígbà míì afẹ́ bẹ̀rẹ̀ tọ̀wá fúbáì àwa mẹ́wàá lè wọnú tọ̀wá ṣe pẹ́ ilé jí lẹ́ẹ̀padà jáde ẹ̀ ní ríra yín tó tó bá ti wá káyàn bẹ̀yẹ kéèyàn wá tí ó ṣe ìyẹn la ti ń fọ́ra wa ní gbogbo ẹ̀kọ́ yìí alẹ́dẹ́bẹ̀ ní sí ní pé èyàn tàn ní ìtara wọn díẹ̀ báyìí ojúkọ̀ ìjà díẹ̀ báyìí èyàn ò ríra ìwọ̀n yìí yóò kú tó tẹ́lẹ̀ so kéèyàn wá ṣe bẹ́ẹ̀ wá di pé ẹjọ́ kí ló kù ní last 2023 àwọn ìyá méjì kan wá bá mi wọ́n ti lálà tí wọ́n ti rìn ẹni ẹjọ́ ẹgbẹ́ oníkàfà àti mọ́núwà àfoníbẹ̀rún ìyá ní kíláṣì bẹ̀rún àtẹwà mọ̀mọ́ èmi náà ti ó ti rẹ̀ ní ọlọ́ọ̀mọ̀ yìí ń tẹ́ṣì ń bẹ̀ ó lè ṣe é ṣe kó jẹ́ tó mú ọwá wọ́n ti mí ìtara wọn wọn àríra wọn ṣùgbọ́n wọn mọ̀ tó fẹ́ ṣe bẹ̀ nígbàtà pé ó ẹpọlọpọlẹ gbédè wọn kẹ tó yí ọmọ ìlú yìí ẹ maara rí èèyàn dúdú kẹrù bí ọmọ nàìjíríà ní ọmọ kí ó lè má jọmọ nàìjíríà ọ ẹ̀hẹ́ òun ní àǹkára múyà àǹkára tàbá dọ́jà nímọ̀ àǹkára táwọn kan ti mú láti bá mọ̀ táwọn dúdú àwọn kan méjì mẹ́ta tẹ́ lọ mọ́ ọmọ Ghana àbí di Togo àbí kò di Voa. àbí kò di Voa téèyàn kan wá láǹkárá tó ní aláǹkárá wa nìyẹn tó tẹ̀lé lọ tó tẹ̀lé dáhùn táwọn mẹ́yàn kí dọ́dọ̀ Togo wàhálà dé o ló wà sí gbéjà wọn so ẹjọ́ ọlọ́ọ̀bù ṣe rọrùn wa á kí àwọn afá wa ọlọ́ọ̀bù wa àwọn lẹ́sàn-án rẹ̀ fún ìṣẹ́jú bíi márùn-ún kíkà fún aláwọn kọmíṣọ̀ akẹ́jẹun oníkàlùkù ma a tún wọ́n láwọn information láàrin ara wa oníṣe pàtó padà sórí ìjókòó mọ́ ìṣàlá gẹ́gẹ́ bá ṣe lọ sọ́ọ̀dì 27th ní àná flight wa ìlú 9pm lálẹ́ ní aago mẹ́sàálẹ́ ṣùgbọ́n a ti gbọ́dọ̀ débẹ̀ ní ó kéré jù a gbọ́dọ̀ débẹ̀ ní Ah, aago mẹ́ta ọ̀sán ó ti pẹ́ jù pátápátá nìyẹn náà ní ọjọ́ téèyàn bá fẹ́ travel èèyàn kì í ṣe gan mí èèyàn kì í sọ pé mo fẹ́ sáré dọ́fíìsì àwọn kan bí báyìí àwọn lọ́fíìsì ni wọ́n lè láwọn ẹ̀dá ẹ̀dọ́ ọ́fíìsì báyìí àwọn bẹ́ẹ̀ ṣíwọ́lẹ̀ fáwọn ọmọ mo mẹ́rin tọ́jú báyìí káwọn obìnrin tó dá tẹ́lẹ̀ káwọn ọgbọ̀n ti rí rẹ̀ yóò bá ń bẹ̀ ọmọ bá ń bẹ̀ mọ́dà mo lè wá ń bà fáwọn ti wọ́n ìṣòdúgbọ́ ẹ̀yẹ máa bọ̀ ẹ̀ torí ìsìn